كتاب الله وأحسن الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل الضلالة في النار أيها المستمعين الإكرام أوحيكم بالتحية وأهل الجنة أقول السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run lórí àwọn oore àti ìdẹ̀ra rẹ̀ ọlọ́run ọba tó ṣe oore àwa ẹlẹ́sìn Islam nírò àkókò ní oore alágbèéká kéèyàn kọ́kọ́ jẹ́ mùsùlùmí ojúlówó orí ni kọ́wọ́ wà láwọn àkókò ọlọ́lá ńlá bí i oṣù Ramadan orékún orí ni kẹniyàn náà wá wà nínú àwọn ẹni tí sojúṣe rẹ̀ nínú oṣù náà tọrọ dájú pé gbogbo mùsùlùmí ti ń ní dásìkò yìí kọ́ ní wà fún gbogbo tá à ń gbàwẹ̀ kọ́ ní ìgbàláyé wà fún wa báyìí ni àwọn àjùlọ ṣe gorí àjùlọ lórí ara wọn fún wa àdéhùn olú ẹlẹ́dàá wa sí ni pé gbogbo ẹni tó bá ti lè dúpẹ́ pátá àlékún ọ̀bà ọlọ́run adúpẹ́ o ìwọ ló fàánú rẹ̀ sàwá lẹ́sà o ó sì wá lẹ́ni ẹ̀sà sídi oríire gbogbo àyè tí kó wá bá bára rẹ̀ ẹni ẹ̀sà lọ jẹ́ ń lópin ìgbà tó bá ti jẹ́ pé kìí ṣe gbogbo èèyàn ló wà àwọn tó bára wọn dí kòkó orin ọlọ́run ṣà wọ́n lẹ́ṣà pẹ̀lú iṣẹ́ kòkó orin ni àwọn tó bára wọn nídi wẹ́dà àwọn tó fi wẹ́dà ṣàlẹ́ṣà nìyẹn àwọn tó bára wọn di kápẹ́ńtà àwọn tó pé nínú àran alùgbàgbà ń bẹ ọba tó gèrè ilé ó ṣe wọ́n náà síbẹ̀ yẹn ni àwọn wọn nínú Islam ọlọ́run àtọ́bára wọn ní Christianity ibi wọ́n sà wọn lẹ́sà sí ni àtọ́bára wọn nínú Jew ibi wọ́n sà wọn lẹ́sà sí ni ṣùgbọ́n a máa sani lẹ́sà síbi tá ti kẹ bẹ́ẹ̀ la máa sani lẹ́sà síbi tá jẹyà Ọlọ́run sà wọn kan lẹ́sà síbi tí wọ́n wà torí kó lè jẹ wọ́n yà ó sì sa àwa lẹ́sà sí di Islam torí kó lè bà kẹwàá abẹ́ Ọlọ́run ọba pẹ̀lú àwọn kan ńlá rẹ̀ tó ga àtìròyìn rẹ̀ tó tóbi kó jẹ́ ajẹ́ nìkẹ́ lájẹjẹlẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹkú sẹ́ ò olórí ibú jùlọ nínú èèyàn ní onímọ̀ pẹ́ ń ṣiṣẹ́ nírú àsìkò yìí èèyàn kéèyàn ní onímọ̀ pé àwọn dáhà lálẹ́ ẹrú ọlọ́run ní àwọn èèyàn gidi ní àwọn tọ́lọ́ ń dá sórí rẹ̀ lẹ́yìn mùsùlùmí nítorí pé ẹ fi òfin ọlọ́run ọba ṣeré àṣẹ ọlọ́run ẹ fi ṣe kódé ìtọ́ ya kàtàkiri adití gẹ́gẹ́ pàkúwá ń ndị àárín wa à ń jọ ń nù kìí fẹ́ kìí gbà àti kírun gbógun sóye òun náà ń gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ fẹ́ nìkan pé a Lámídì wọ́n tọ́ ti ẹ̀gbìn ẹjú tọ́ ń gbàwẹ̀ ó ni bínú o wọ́n bẹ́ẹ̀ bínú òun mọ̀ wọ́n ti ẹ̀bá ń gbà ẹ̀sẹ̀ níjẹ́ ní òtò inú ọ́dá ó àdìgún eléyìn náà dá díẹ̀díẹ̀ ni ìyókù náà ọ̀rọ̀ ọlọ́run ló gbọ́ ọlọ́run ọlọ́run abẹ́kọ́ mọ́jẹ́ á máa padà sí àbúrò abẹ́ ọlọ́run gbogbo àwọn tó ti lọ síwájú ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n kú sórí pẹyọkan lọ́lọ́run dèmi àti ń ṣe gbà pẹyọkan lọ́lọ́run ọlọ́run bá gbàbọ́ wọn olúwa èèwọ̀ ọlọ́run bá ṣe ká tọrọ àforíjì fẹ́ni tí èsẹ mùsùlùmí ti wá ọlọ́run wà látẹkú mú fi kọbùrì ìyà abẹ́dẹ́n ìmì wọ́n máa ti ṣe tí èsẹ mùsùlùmí ẹ̀bọ́dọ̀ débẹ̀ torí ń bọ̀ á pàdé ìbínú èmi ọlọ́run tọ bá fọ́kọ́lọ́run bínú sọ lọ tí èsẹ mùsùlùmí kódà tọ ni ẹ̀rì kó ti di àṣà wa mùsùlùmí lọ́pọ̀ jù lọ́dọ̀ wa ń bí ọlọ́run ó feríjì ọlọ́run ó rẹ̀ làwa wí gbogbo gbà tó bá fẹ́ lọ kí wọ́n bí tẹ́nìkan kú tí èsẹ mùsùlùmí ṣe practice ó tó dọ̀hùn mọ́ kí yẹn dáràn báwo láàwí lọ́hun o bọ̀dá mi a pè ẹkú ẹ̀yìn rẹ̀ o ọlọ́run tẹ́yìn rẹ̀ ṣe o tó ti yà lè wíjù bẹ́ẹ̀ lọ àbọ̀dọ̀pọ̀ lọ́hun ferí jí o tó bá dọ̀hùn tó ní amọ̀pẹ̀lẹ́ o àpò bọ́lọ́hun ti kọ̀tọ̀ ọlọ́run ló àpọ̀ ẹ̀yìn rẹ̀ àbẹ̀lọ̀ nǹkan tán yìí wọ́n ṣe kí ta fẹ́kọ́ sóhun gbà tí tóhun lọ tán àwọn tó kú kí láfẹ́kọ́ ṣẹlẹ̀ fún ọgbà Islam torí ẹ̀yìn rẹ̀ ọ̀dá tẹ́yìn náà bá kú sórí ẹ̀sìn rí ti á sọ wọn kàkà lọ́wọ́ ní ọlọ́run ah mo wùdí ọ̀rẹ́ olùwà ni intestekfiru lahun sabu'ina maratan láyé yẹ̀kfìrà Allahu lahu ọlọ́run tẹ bá tọrọ àforíjì fún wọn ní ìgbà àádọ́rin láyé láyé ìní foríjì wọn èmi kí mo wíbẹ̀ ọlọ́run ló wíbẹ̀ èyí ma sọ èyí tó ti lé jù lọ́dọ̀ àti ọmọ wọn ṣe àwọn ìfẹ́ kínú ẹnìkan bàjẹ́ kó dàbọ́ lọ́wọ́ bínú sáwọn abẹ́rí nǹkan mọ̀pó Ìbàdàn mọ̀pó mọ̀pó mọ̀pó hall níbàdàn àwẹ́ di méjì àbí mẹ́tọ̀ kanú méjèèjì làáfà kan pé àwọn páìtọ̀ wọn àti wọn wọ́n jọ sí kílẹ̀ ń pé night ramadan lẹ́nsí owó sí night afternoon ramadan ó ní ẹ̀sìn ọ̀fàjà ẹ̀sìn ọ̀fàjà ọlọ́run kan náà làwọn jọ́nsìn àwọn tí ń sin mẹ́ta àti wọ́tọ̀ ń sẹ ọ̀kan lẹ́ ọ̀kan náà lẹ́ jọ́nsìn tábá wá ń sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀rọ̀ torí irú àwọn ẹ̀yàn o à ń sọ̀rọ̀ nítorí ẹ̀yin tá a jọjọ́ mọ ẹ̀yá káàbà mọ́ bàtàn jẹ àtàwọn èèyàn míì tá a rí táwọn èèyàn ń pè lọ́kùn pè ló sì pé àfa wallahi alazim ah tẹ bá mọ àǹfààní táwọn ọ̀rọ̀ yìí ti ṣe fún mi èmi ọ̀dá kan tẹ́lẹ̀ gbogbo ẹ̀ apapọ̀ ni ṣùgbọ́n láti gbà tí n ti gbọ́ kútúbà yín àìmọye nínú wọn wallahi alazim lẹ̀sí bẹ̀rẹ̀ sí yé mi mo bẹ̀rẹ̀ sí mọ tọ́tọ́ àti ohun tí ọ̀tọ̀ kọ́lọ̀ wá fún ọ ní sabat ìfẹsẹ̀rinlẹ̀ kan wá kú pẹ̀lú ohun tí wọ́n gbọ́yé tí ò pè mí náà ká torí pé ta bá ti wí ẹ̀yin kan tẹ wà láàrin wa kọlọ̀rọ̀ sí ẹ̀dá ẹ̀yin ọ̀dáhun tọ́tọ̀ ẹ̀dáhun tí ọ̀tọ́mọ̀ ẹ̀ ń pa lórúpapọ̀ mọ́sápa ní ìrọ̀ tó ti dé o gbogbo ẹni dá lọ́dọ̀ rẹ̀ táwọn bá wípé kí ní sọkùnrin yóò pẹ̀ àbí tí bá wà náà ní nì <laughs> mùsùlùmí níbẹ̀ náà nìbí náà ń bọ́ àwọn náà àwọn ọmọ ẹjọ́ mẹ́sùn

ní àláfíà jìnà sí wọn àláfíà àwọn òkú lẹ̀ tó bí kí ẹ̀mọ́ tẹ́tọ́tọ́ ọkọ̀ kí sí ọkọ̀ mọ́ pé tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ ẹ̀rìgẹ̀ ẹ̀kọ̀ gbádùn nìyẹn tí a bá fẹ́ jọ sàkálá yọ jọ sàkálá ẹni wá fẹ́ jọ osókóló ọsàkálá sókóló àbòsí ní jẹ́bẹ̀ tó bá jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí sàn án mọ̀ bẹ lórí ẹ̀sìn tó yanjú èyí tọ́lọ́ fi rán nẹ́bì tó bá sì mọ̀ kó ṣe Islam bí mọ̀ lọ ọ̀wọ̀ gbangba láwí mọ́ lọ bí tọ́ bá wù ọ́ gbogbo ọ̀nà ló níbi ọjá sí gbogbo ọ̀nà tẹ́tẹ́ bá rí tọ́lọ báyìí ó níbi ọlọ̀ pín sí kọ̀sọ́nà tí ò níbi tó pín sí tọ́ fẹ́ wà àlìjẹ́nà wánú Islam tọ́ bá nídi Islam tọ́ bá nídi àlìjẹ́nà lọ́bí tọ́ bá wọ̀ gbogbo ọ̀nà tó pọ̀ já àlìjẹ́nà ìdí Islam nìkan lọ́jọ́ àlìjẹ́nà bila shak tọ́lá àwọn mùsùlùmí nìkan ni wọ́n bẹ lórí òfin Ọlọ́run gbogbo ẹnu láìsọ́ a nìkan ni wọ́n fi òfin Ọlọ́run bá ṣiṣẹ́ gbogbo àwọn tó kù pátápátá olùyapa sí ọlọ́run mọ́ tọ́ ó tún ti dé lónìí o bẹ́ẹ̀ni ìgbàtẹ́ni tí ń bẹ̀sì jẹ́ ọ̀bá dúó àwọn tí ó mọ̀ sàlẹ́yé náà kọ́ wọn ọ̀bọ̀dọ̀ dákẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah ọlọ́run mo gbé títóbi fún ọ mo sì bẹ̀wọ̀ ọlọ́run báyìí ni ó jẹ́ ọmọ rí o nínú àwọn ọmọ àwọn tí ń bẹ̀sìn jẹ́ àmọ́ wọ́n ṣẹlẹ̀ o ẹnìkan dìde gbogbo ohun tí wọ́n kọ òun tú palẹ̀ ní aló ní fẹ́lìsì kan ní bẹ́nùsà fẹ́lìsì kan kò sínúsà àbúbákìrì ní bẹ́m̀bẹ̀ ta ló sì láwọn sàábé ọ̀dá sàábé lọ́dá òun tí wítí tí ọba

àwọn ọgbọ́ pé ń bọ̀ wá nwa lẹ́kṣọ́ mi kan wá lọ jókòó lè bàbá olówó kan dèmi wọ́n ní bàbá olówó yẹn pọ́lọ̀ gbé mi wá tọ́lá àfẹ́ rí mi wọ́n ní òun ti sọ pé ní sùn tẹ́lẹ̀ mo dé báyọ̀ ní yes wọ́n fẹ́ fojú ìkara yín lónìí mo ara yín rí nọ́mbà ara wa rí bó ṣe yé wọn pé bẹ́mi ní ṣe ń fẹ́ràn àwọn sakílà náà fẹ́ràn mi lẹ́kọ̀ọ́ láì ríra rí mo ṣe kàdọ̀gẹ̀ ní ìjúmọ́ ni láìríra rí wọ́n tó ń pè lódodo ní ẹjọ́ mọ́ bẹ lórí kẹkànnà torí pé òdodo alhaku laysa àtàdẹ̀t òdodo èpọ̀ ẹ̀ ọ̀kan ni irọ́ ní máa pọ̀ ti jẹun. 基督福音。This is it. Okay. Now, bólú wá sí sí òdodo ni ẹni yìí kan náà lọ́lọ́ wá ní kọ́ máa símọ̀ yíyàwó lọ́wọ́ pè mú pé ń gbọ́dọ̀ mọ́ wọ́ ọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àfáà súnnà àtàwátá jẹ́ ọmọ ọmọ kéwú kaifa bilkhair barakallahu fik pẹ̀lú àwátáwà jẹ́ ọmọ ọmọ kéwú àtàwọn àfáà àtàwọn ọmọ kéwú àwọn ọmọ ọmọ kéwú abápàdé lọ gbogbo àwọn pé lágbájá ni ò láìláìlẹ̀ tàmẹ̀dó tẹ́yìn ni lágbájá tẹ́yìn tàmẹ̀dó lórí òdodo ọlọ́run bí ṣe máa ń ṣe ládàádá kò gbá fún mi tó bá tún kó àwọn èèyàn táàtún mọ̀ lẹ́yìn àwọn èèyàn dáadáa ni ọjà wọ́ mọ̀ àwọn náà ni ó sì jájọ pàdé àwọn èèyàn bú téèyàn mọ́ bá ṣe téèyàn mọ́ di pé tọ̀ ọ́n bá lágbájá rìn mọ́jọ kọ̀ yín papọ̀ ọlọ́run dákun mọ́jà wọ̀ bá ru wọn kọ́lọ́run sàánú wa kò sí ohun tí múyàn dé rúpo bẹ́ẹ̀ ìgbà téèyàn bá fẹ́ràn òdodo tó kórìíra òdodo nítorí ìfẹ́ inú ara rẹ̀ àti torí ákéde kan àlékún orí rẹ̀ lórí wa òní ni ọjọ́ ẹlẹ́ẹ̀kọkànlá àbí nínú oṣù ẹlẹ́ẹ̀kẹsàn oṣù Ramadan èyí tí ó ń ka ìjírà anábi sallallahu alayhi wa alayhi wa sallam lónìí ó jẹ ọgọ́rùn mẹ́rin lọ́dún àti àádọ́ta ọdún di ọdún márùn òní ti sọ ọjọ́ yomul khamis bẹ́ẹ̀ náà ni àbí a ń bẹ olúwa ọba tó ṣe ìbẹ̀rẹ̀ súra yìí rọrùn kọ́dàkùn jẹ́ àmà sẹ̀mí dìgbà parí rẹ̀ nígbà táìjọ parí owó tafsiri Qur'an yìí ọlọ́run sì gbá ní ìbádà fún wa أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهمة الأنعام إلا ما يتلى عليكم غير محل صيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشعر الحرام ولا الشعر الحرام ولا الحدي ولا القلائد ولا من البيت الحرام يبتغوا يبتغون فلا من ربهم ورضوانا وإذا حللت فاصطادوا ولا يجرمنكم شنعان قوم أن صدوك عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب ìwé tó bá dùgbé kùránì ẹlọ́gbé wá ọ́ gbígbé eléyìí dá àbí ọ̀dá kíkà rẹ̀ dùn àbí ó dùn يا أيها الذين آمنوا أوفوا بالعقود gbogbo ǹtẹ́ bá máa ìwáfẹ́ kàwé tí ìnà kágbọ́

bẹ́ẹ̀ ni ọlọ́run ló sọ ni wọ́n kọ kalẹ̀ ṣùgbọ́n ohun tèmi ní gbé jáde tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ yìí àwọn mùsùlùmí lọ bá bọ́ orí o kọ̀kan lápákọ̀ lẹ́sẹ̀ o mọ́pàá rẹ̀ lérí ajé ó di o torí àwọn tọ́lọ̀ يا أيها الذين آمنوا أوفوا بالعقود أقول بالعقود àbí èwo ń dẹ̀ rígbó ń dẹ̀ wà mẹ́sì bẹ́ẹ̀ ni wọ́n tọ bá kéwú lé kọ̀ dẹ́ àbí yá bil'uqud nítorí pé dáàlì jẹ́ òrúfù kí ni inú tajwid kọlùkọlà a kìí pé arákàtọ́ bá gbà nígbàtà bá fẹ́ dúó ń bẹ̀ tó yé wọ́n fọ́ọ̀mù àwọn ará fi mélòó ni wọ́n àwọn òrúfù kọlùkọlà mélòó ni wọ́n náà márùn-ún ọyáka mhm mhm mhm Mhm. Masha Allah ọmọ yìí jẹ́bù ọya wá gbà wọ́n pè wọ́n ní kútúbù jẹ́l àbí ẹ̀tẹ̀ bá délé kí òyìn mọ́ fojú sí dáadáa ni o sórí pọ́ yọ sọ̀bọ̀lọ̀ lónìí náà orúfù kọlùkọlà ẹ̀ ní pé ohun tó wà lórí rẹ̀ ẹ̀ ní pé bilkuda dáàlìyàn lẹ́pẹ̀ ẹ̀ nípe ní dì sóyé torí pọ́ wà náà òrúfù kọlọkọlà márùn sí ni wọn olọmọdé ìka fún àyẹ pọ́ tọ́ bá jín dà òun wọ́n fọ́m tán pè ní kútúbù jẹ́dì ọlọ́run fún àlùbáríkà sí ọlọ́run rí ọjà àfáà súná pẹ̀lú ògbó ọlọ́ àfáà tó ń wọ́n mọ̀ sí lẹ́kítọ̀ fún àwọn èèyàn tí ọmọ tìlú kan bọ́ọ̀lù kan mọ́ sàlàyé ẹ̀sìn ọlọ́run tí a di lálẹ́kẹ̀ àwọn pẹ́yìn ẹrú rẹ tẹ́tàn ẹ̀sìnká tẹ́ jáwọn èèyàn sínrin ẹmọ bọ̀ kí n sẹ́yìn lẹ́sìn bẹ́ẹ̀ lọ́wọ́ bá mi sí ọ náà àtọ́mẹ́nì kọ̀ọ̀kan wa náà olúwa ní yẹ ayyuhalladhina amanu awfu bil uqud bẹ́ẹ̀ olúwánmọ́ pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ máa pé àdéhùn ní gbogbo ìgbà tẹ́ bá ṣàdéhùn ẹ máa pé àdéhùn ní gbogbo ìgbà tẹ́ bá ṣe àdéhùn ẹ máa pé uhillat lakum bahimatul an'am olùwálẹ̀ rí إلا ما يتلى عليكم غير محل صيد وأنتم حرم أي àwọn èyí tá ti mẹ́nubà fún yín wípé èèwọ̀ ni wọ́n nú ẹran ẹ̀ gbọ́dọ̀ jẹ wọ́n ẹ má sọ pé gbàtà ti sọ pé asẹni ọ̀sìn lẹ́tọ̀ fún yín kẹmọ àmọ́ ìwọ̀ mọ́ kẹmọ jẹ gbogbo ẹ̀ papọ̀ ojú àwọn èyí ti kà fún yín pé ìwọ̀ ni ẹjá àwọn ọmọ jẹ ìwọ̀ súnmọ́ gbogbo èyí tá ti mẹ́nu débẹ̀ ẹ má jẹ wọ́n pàápàá jùlọ àwọn ẹran tó jẹ́ èèwọ̀ gbogbo ọkọ̀ lọ́lọ́wọ́n ọba wákàtà ọlọ́nkà díẹ̀ nínú wọn bí ká mọ́ sọ pé a fẹ́ sọ̀rọ̀ àwọn Yorùbá àwa ni ara àwọn Yorùbá tàwọn yìí níjẹ̀sáwà wọ́n èsè èèyàn dáadáa gbogbo ìgbàtẹ́ ma ń jọ ń gbé ọgbọ́n ní ọmọ ọ̀dá kò ní ṣáájú kò sì ní gbẹ̀yìn gbogbo aná sí mọ̀ pé wà Yorùbá ni àbí tọ́ba náà ẹjá lọ pè kó yóò pẹ́ mi ní kí n sáájú tí wọ́n bá yìnbọn fa àgbàbọ́gbà gbọ̀jàmọ̀sá àbòsí ní jẹ́bẹ̀ sóyé wọ́n ròyìn wọn wọ́n ní orí àwọn ìjẹsà yìí Yorùbá ni wọ́n ṣe ìjẹsà ní kan Ẹ̀gbá tọ̀ òǹkó ẹ̀gbógbó wọn kan náà ní wọ́n Ọlọ́run bá lékẹ́ gbogbo ẹ̀kọ́ lọ́sọ ọsọ apá kan nínú wọn èyí tó bá ti mẹ́yọ kan tó bá dákọ rẹ̀ gbogbo àwọn fámílì rẹ̀ ẹ̀bọ̀dọ̀ jà wọn náà gbogbo àwọn fámílì wọn ẹ̀bọ̀dọ̀ jẹ wọn ẹ rí pé ẹkùn fámílì rẹ̀ pọ̀ inú fámílì ẹkùn lólógbò àbí ń làmọ̀tẹ́kùn jaguar ń bẹ leopard ń bẹ mọ̀ gbogbo wọn fámílì kan náà ni wọn káàtì lólógbò àbí gbogbo wọn ìgbà tó lọ́wọ́ tilẹ̀ lè jẹ ẹkùn ajẹ́kọ̀ ogbó fámílì rẹ̀ sí jẹ bẹ́ẹ̀ lọ́lọ́run wà láàmìn ìzí ẹ̀ bọ́rọ̀ jẹ lẹ́rẹ̀ ó ní ṣe bí ti gbó lélẹ̀ kí ló kún mọ́rọ̀ pé àti túùkú fámílì ọmọ ya ni ti nínú àwọn ẹ gbọ́dọ̀ jẹ wọ́n ghayru muhilli saydi wa antum hurum yàtọ̀ sípa ti kìlọ̀ fún yín pé àwọn ẹran ta lọ́tọ́kẹ́ jẹ yẹn nígbàtẹ́ bá gbé aṣọ ara mi ẹ gbọ́dọ̀ ṣọdẹ o àwọn ẹran ta lọ́tọ̀ yẹn tó jẹran gbó tẹ bá ti wọ́ṣọ ara mi tẹ bá rí wọn aṣọ tẹ wọ́ ti sọ di èèwọ̀ fún yín tó kẹfì ṣọdẹ inna Allaha yahkumu ma yurid dájúdájú ọlọ́run bá jẹ́ ọba tí máa dájọ́ bó ti fẹ́ ohun mọ fẹ́ nì ohun tí ń fẹ́ nì bọ́yá ìdí tó lúwa fi sọ pé òun fẹ́ ilé yìí o bọ́yá kò yí o tí wọ́n bá jẹ́rú re ọ fọ̀rọ̀ síbi ọlọ́run fọ̀rọ̀ sí ibi tó lóun fẹ́ yẹn ẹjọ́ mọ̀ fẹ́ èyí tó lóun fẹ́ yẹn ẹjọ́ kó mẹ́ bó ti wù ló ṣòfin rẹ̀ yẹn àwọn tó lọ wá sí ṣòfin lé lórí làwọn olórí ire àwọn tí ọlọ́run ọkẹ̀ àwọn tí ó wà lè jẹ́ náà àwọn ọlọ́run gbófin kalẹ̀ fún tó bá ti lálì jẹ́ náà wọ ìwò wàhálà kọ̀kẹ́ ọmọ bá ti ẹlọ lẹ́yìn olúwa ní yā ayyuhalladhīna āmanū olúwa ní atúpẹ̀ olùwàgbódodo lẹ́ẹ̀kan sí لا تحل سعائر الله a ń kìlọ̀ fún yín o ẹ̀yin lẹ́lẹ́gbọ́ lọ́wọ́n ofin gbọ́ o ẹ má rú o ẹ má yarúfin o tọ́rẹ́ ní tàà ń pè ní mùsùlùmí kèéyí ọ̀daràn mọ́rúfin ọlọ́run mọ́rú téèyàn ire ofin tọ́lọ́run tí ó sí tàbí ṣùgbọ́n òun ni pé fún gbogbo ẹni tó bá fẹ́ lọ hajj ọlọ́ni liman istata'a ilayhi sabila fẹ́ni tí kápá máa ń bẹ fún ìkápá kíni àlàáfíà rìnrìn àjò hajj ọbọ̀dọ̀ wà fún ìkápá òun ni ìmọ̀ báwo la ṣe ṣiṣẹ́ ẹ̀kẹta ìkápá òun ni tẹ́rí bá wú tápò ọ̀bá wú tí ó wú òun ni ó pèrí tó wú wálẹ̀ sẹ́yìn náà mọ̀ pé lóde wọ́n máa kí àwọn ọmọ Yorùbá wọ́n ò lè ṣe bí wíbẹ̀ yá bẹ̀rẹ̀ kí bàbá mi gbogbo ẹ̀tàn fún yóò tún abágbádá rẹ̀ sí wa máa ṣùgbọ́n tó wọn náà bá ronú dáadáa kí mọ́ rìn lọ léwò kọ̀ yẹmí tẹ́ ń kìmí jù bẹ́ẹ̀ lọ erí mi kí àwọn wú ni àpò mi tápò ọ̀bá sì wú torí àpò tó fi so pé erí wú ọmọ náwó fọ́ mẹ́rin ah, èmi náà wọ́n kí ni ó yóò tún mọ́ kó wápò rẹ̀ jáde ṣùgbọ́n pé erí ẹ bá wú ẹ rú òfin ẹ̀sìn ọlọ́run o wala sharal rú òfin àwọn oṣù abèèwọ̀ sharal haram àwọn oṣù abèèwọ̀ ẹ rú fi wọn wala hadiya àwọn ẹran rẹ hadiya lẹ́ran táwọn tó ṣe ájì kìíràn kí wọ́n mú lọ tí wọ́n pa lórí iṣẹ́ hajj ẹran ẹran ọrẹ lọ́lọ́run dápọ̀ ń bí yóò sọ nípa áàjì torí pé lórí la ń pa ẹran ọrẹ hádìyá àwọn òfin tí ń bẹ fún ẹ rúfin rẹ̀ ẹran wo ni wọ́n pè lẹ́ran ẹran táwọn a ní ájì kìrọ̀ a ní ájì tamattu'i a sì ní ájì ifrad àwọn tó ṣe ájì ifrad àwọn ò ní pẹran torí pé ẹran táwọn tó ṣe ájì tamattu'i àtàjì kìrọ̀ nípa kìí ṣẹran léyà ni wọ́n pa ẹran hádíyà ni wọ́n pa ẹran ọrẹ ni wọ́n pa ẹnikẹ́ni tó bá lọ ṣiṣẹ́ hajj ó wá pẹran hádíyà lọ́hùn sóyé gbogbo ala ma ikpe ẹran aléyá kìí ka esi ni wọ́n ń pè òun òun náà ló jẹ́ wọ́n ń pè ní kí ni o náà náà údìhíyà ni wọ́n ń pè òun údìhíyà ni ò bá sọ di ọdún iléyá àlè údìhíyà ọdún iléyá sẹ́mọ̀ ọjọ́ra wọn nígbà yóò ori orí náà ọdún léyá ní ọdún léyá ó díhíyà lò ẹran hádíyá òun ni ẹran táwọn tó ṣiṣẹ́ ájì pa ìran ájì méjì ni wọ́n mọ́ pẹna lórí rẹ̀ ájì kìrọ irú ìtànàbí ṣe nìyẹn ájì kìrọ nìyẹn òfin ti ń bẹ fún ẹran kìrọ òun ni mú ẹran ẹ̀ lọ́wọ́ níbi tí wọ́n bá ti gbé ara mi èèyàn ọmọ ẹ̀rọ láti tó bá jẹ́ pé Mọ̀dínà lọ gbà wọlé èyàn mẹ́rẹ̀ rẹ̀ lọ́wọ́ láti zuli ilaifa zuli ilaifa ní Mọ̀dínà lọ́wọ́ ọ ma fa mẹ́ẹ̀ lọ́wọ́ lọ mọ́ká ọkọ̀ gbogbo tó bá dé tó sùn ló tún wá bí tó sùn rán ó sì mọ́ oúnjẹ tí òun náà ni ájì àti umara ta ṣe papọ̀ lọ́pàá kan náà àṣòpin ìyá wọn ájì àti umara ta ṣe kí a papọ̀ ní ọ̀pá kan náà àṣò wọn lọ́tọ̀ọ̀tọ̀ òun wọ́n pè ní ara mi ẹyọ kan tó bá gbé gbólóhùn tí ó sọ ni pé labbaika allahumma labbaika ajjan wa umratan mo jẹ́ pé ìwọ ọlọ́run lẹ́yìn tí mo jẹ́ pẹ̀rẹ fún ṣe ájì àti umura papọ̀ ṣùgbọ́n ohun táwọn alálàájì tí wọ́n bá gbé ájì tàmátù yóò wí nítorí pé umura làwọn kọ́kọ́ fẹ́ ṣe àwọn náà ṣe ájì àti umura bẹ̀ tí wọ́n ṣe wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tí wọ́n àwọn so tí ìgbà 50,000 lówó tó ọsán kalẹ̀ tọ̀ ìyá kẹ́ni wọ́n bá rí bẹ́ẹ̀ ni wọ́n ló tún ti lọ gba 50,000 fi ń jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ tó owó ọ̀tún pé ó tó jí inú lẹ́gbẹ̀ẹ́ nìyí náà ájì tẹ̀mẹ́tùrí àwọn tó fẹ́ ṣe ájì tẹ̀mẹ́tùrí àwọn náà pẹ̀ran ṣùgbọ́n sínú mọ́jẹ̀mú tí wọ́n pé kí wọ́n mú ẹran ọlọ́wọ́ láti mẹ́kọ̀t rárá ò táwọn bá dé lẹ́yìn ti lọ sẹ́rí lọ́jọ́ ọdún wọ́n wá torí irú ní ọ̀bọ̀ bẹ̀yọ́ lọ rẹ̀ tí ó pa bí ó bá pàájọ́ ọdún yóò pa ní ọjọ́ kejì bí ò rí pàájọ́ kejì yóò pa ní ọjọ́ kẹta tàbí ọjọ́ kẹrin ṣùgbọ́n náà bọ̀dọ̀ pẹ̀ràn ṣùgbọ́n tó ṣe ájì fraud òun ọ̀lẹ́ran tí ó pa torí pé ẹran tẹ́ni tó ṣe tàmátò yí pa kìí ṣe ẹran léyá lódòdó ọjọ́ léyá ní ọ̀pá ẹni tó ṣe tèrán ẹran tọ́pa yí ṣe ẹran léyá ẹran ṣẹ́ tó ṣe ni

jẹ́ ọjá rọrùn ọlọ́run ìṣẹ́ hmm. lówó tí ń jẹ́ iná ọrọ̀rùn fọ́lọ́run bó jẹ́ ń lọ bó sì gbà tọ́rọ àwọn èyí tó ti jẹ́ ń lọ tẹ́lẹ̀ náà agbára mi kúkú kọ́ ọlọ́run bá yọ̀ǹda fún wa bí ìdìnlá <clears throat> torí kò o ẹni tí ọba ti lọ sérí ò léyé ẹ̀yin bọ́ì súnmọ́ná gbogbo ọjọ́ tí wọ́n bọ́ máa ṣe lé á nílọ́mọ ọ̀rán ti fi háà lọ́wọ́lọ́wọ́ àwọn ìyàwó bẹ́ǹkì àbí ẹ̀mí rẹ̀ ó sì ní ọ̀pọ̀ ẹni tó jọ bẹ́lẹ̀ lọ́rọ̀ jókòó ní gbọ́gbọ́gbọ́ lọ da tó kí wọn mọ bẹ́ǹkà bà ní kọ má pa ara lè akú ọdún ẹkú sí ọ̀rẹ́ ẹkú sí ọ̀rẹ́ bó ṣe jẹ́ pé kò síbi àwẹ́dùn láyé tó tó kàbà ẹni tí ó bá ti gbàwẹ́ ń kàbà tó sínú ń kàbà tẹ́fí sí ọdún ìtúnu àwẹ̀ gbogbo ọjọ́ tí máa ti ń débọ̀ láyé ilé ọmọ sọ ọ ni bí ikọ̀ ọmọ wà lọ́hùn ṣùgbọ́n tọ̀tẹ́rẹ̀ ẹ̀ bá wú tákù ọ̀bá wú ń kọ́ ẹ́ abógun kí lẹ́yìn ọwá ṣe sí èyàn gbà fọ́lọ́run náà èyàn gbà fọ́lọ́run èyàn bá mọ́ ọlọ́run wá ní bíbà ìmìta káyà ilé ni pé wọ̀lẹ̀lẹ̀hádìyà ẹ má rúfin àwọn ẹran ọrẹ ẹran ọrẹ torí pé pé apẹran yẹn ní ẹran ọrẹ nítorí pófin tó lúwa gbé kalẹ̀ ní pé tẹ pẹran yìí tán ẹ fún àwọn tí ń gbé agbègbè kàábà jẹ wọ́n jẹ́ báwo ló dá mọ́ka béèrè ìdí ni tó fi jẹ́ pọ́n alálàájì ọ̀sẹ̀ tó fún wọn kún ẹran wọn lé ìjọba Saudi lọ́wọ́ wọ́n rẹran wọn lọ́dọ̀ ìjọba wọ́n fún ìjọba ló tó fi bá wọn pa àtòwó distribution fix àtòwó tí ó fi kùn kùpọ́n là máa ń pè tá a máa rà lọ ìwé ni wọ́n kọ owó ràkúnmí síbẹ̀ wọ́n kọ owó màálù síbẹ̀ wọ́n kọ owó àgbò síbẹ̀ èyí tó bá mark ó rí lè ìyá àtọ́wà wájú rẹ̀ ó kó owó rẹ̀ fún wọn wọ́n já tíkẹ́ẹ̀tì fún wọn wọ́n á pé slọ́tà ń kọ́

tíkẹ́ẹ̀tì rẹ̀ pé gate number 106 jọ́ kejì ọdún ọ wà lọ́bẹ̀ ní gate yẹn àwọn gate yẹn pọ̀ ní ọ wà lọ́bẹ̀ 106 tó ti rọ́wà náà sí wọn wọ́n àgbà lọ́wọ́ rẹ̀ torókọ rẹ̀ ń bẹ níbi tíkẹ́ẹ̀tì ọlọ́run mọ́jà yọ́ dàrú débi tíjọba Saudi ọmọ fi sàbòsí ah, yóò ti mọ̀ pé bẹ́ẹ̀ pọ̀ tó wà láì gbogbo láàrin ohun tí ó 20 minutes lọ ọpẹ́ tán wọ́n lọ fa ẹran wá lórí airin bá okọ̀ rẹ lọ́rùn rẹ̀ wọ́n a fún ọlọ́bẹ̀ pé kò gé ń bẹ̀ káwọn tó lọ pín kù tọ́ bá ń tọ́ bá nídi pé ẹlọ pín lódídí wọ́n lọ wọ́n tún gbá wá pé awọ rẹ̀ ní awọ rẹ̀ tí wọ́n pa awọ ẹran rẹ̀ tó tó ti ṣe sọ pé mo nídìí àwọn mú nǹkan lọ tọba ní wò nídìí kan tún fáláì ní no problem masala bíjọba Nàìjíríà gbérú ẹ̀ kalẹ̀ yọ́ dàrú òfin tí ń bẹ fún ẹran hádíá olúwájá àmà ìpẹ́rà kún omi àwọn èèyàn mẹ́jọ lè pawọ́pọ̀ pa ẹ̀yìn mẹ́jọ ẹ̀dà ojò ẹ para kún omi tọwọ ọdún márùn tó tún lé màálù ẹ̀yìn márùn ṣùgbọ́n àgbò gbìyàntán ni wọ́n ìdáwó pà lọ́gbọ́n ni ò

ilé ìyàmọ̀ bẹ́ẹ̀ kẹwàá sí máa sí sọ̀kọ̀sọ̀kọ̀ nínú ọdún ní àdìgbẹ́tọ̀ àpẹran ẹmọ̀ tó bàbá wo sí ilẹ̀ bá pẹran ẹmọ́ gbàgbé wá fúnde lè iṣẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn mùsùlùmí ó ṣe pàápàá àwọn tó bá láǹfààní àti lọ ṣiṣẹ́ hajj wọ́n pa ẹran kan lọ wọ́n sì pa ṣùgbọ́n kẹni tó lọ síṣẹ́ hajj tó pẹran hadiya kọmọ lérò pé òun ti pa ẹran léya a máa rẹ́lómi tí wọ́n bá ní ẹ̀pẹran ni yóò pè tí wọ léya mú wọ́n tí máa wọ̀ yóò pọ̀ tí ẹ̀bá lọ mọ́kà lọ́hùn láti wọ léya wálé ìsọkúsọ ni tí wọ́n mọ̀ bá ọlọ́run kọ mọ́kà máa bí ọ̀kọ́ mẹ́ wọ́n mọ́ sọ fẹ́ lómi tásìkí ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò kọ́ paléyá yóò pè tí níyàwó àdísùwó lọ́sọ̀ fẹ́ni tí ọ̀bá tí níyàwó ìpaléyá àdísùwó náà àdísùwó ló ti wá báyìí ni àwọn èèyàn mú àgbọ́yé wọn pẹ̀lú ìfẹ́ inú wọn tí èsè olúwa ẹran ọrẹ wọ́lẹ́lkọlá ìdá ẹ má rú òfin tí ń bẹ fún àwọn ẹran ọ̀sìn ẹran iléyàtà sàmìsí lọ́nà àtàwọn ìta sàmìsí wọ́lẹ̀ àmìnàlbáìtàl àrọ̀mà yẹ̀mẹ̀tàhúnà fọ́nlámin rọ̀bìhìn wọ́rìdìwánà ẹ má fún àwọn tí wọ́n fẹ́ wọ́n wọ́nà àti lọ lé olúwa bèèwọ̀ mọ́jádínà gbò òkú fún ẹntọ́ gbọ́ pé ń palẹ̀ mọ́ ọfẹ́ lọ gábẹ́sì tó adádínà gbò òkú fún mọ́jẹ́bẹ́ àwọn tó se pé wọ́n ń lọ sílé olúwa ìyẹ̀bìtàwóná lọ gbogbo ẹni tí ń tí ń wá jùlọ ọlọ́run àtọ́jú orí ọlọ́run àti yọnú ọlọ́run ọba lọ kò ní dé kọkàn yín wálé ṣùgbọ́n tó bá dé ohun tó wà lọ náà ló mú ẹ̀ torí pé iṣẹ́ ò sí nǹkan tí máa ń sòǹpin ìyá wa láàrin àwa tá àtàwọn tí ò sí ni wọ́n mọ́ O yi ewu lẹ́mọ́ fẹ́ tí máa ń taa fi táàfì mọ́ dáwọn mọ̀ pé àwọn tí ń yọ zaka nì ọyọ̀ káwọn fi dáwọn mọ̀ tẹ́yí mọ́kà a jẹ́ páwọn tọ́ ti lọ mọ́kà léyìn fi sáàyàn je a sì mọ̀ pé kárí mi ni kì í bí máa ìmọ̀ torí kárímẹ́lọ́lọ́n fi ṣépè fáwọn apákan ní olùkírun fawailul lil musallin alladhina hum an salatihim sa'un alladhina hum yura'una wa yamna'una al-ma'un olúwa ní ẹgbẹ́ àtòfọ́ ọlọ́nkọ́ mọ́ báwọn apákan náà àwọn olùkírun àwọn tí wọ́n ń kírun tọ́kàn àtàwọn tó ń kírun torí kárí mi ìgbà tọ́lọ́wò ti sọ pé kí egbé mọ bá àwọn tó bá lọ Mọ́kà torí kárí mi òun náà wọnú ẹ gẹ́gẹ́ bá sí sọ fún wa pé Ọlọ́run ọba wa kìí ṣe tí ma ń sọ̀rọ̀ tọ́pọ̀ yọ sọ̀rọ̀ níwọ̀n ọba ẹ máa fi èyí tó sọ nìṣò níwọ̀n èyí tó kù Ọlọ́run jẹ́ agbọ́yé nínú àyà yìí pé gbogbo ẹni tí bá ṣe nǹkan torí kárí mi ìbínú Ọlọ́run ọmọ ọba wọn mọ́ lọ Mọ́kà torí kárí mi mọ́ lọ torí táìtù o ẹwà dé pàdé ọmọ alé lẹ́nì tán bá kó bọ̀dá mi yẹ̀kíní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn mú kí àbá wọn lẹ́yìn ó ní kóró gbá lẹ́nu ẹ tàbọ̀dẹ́ yẹ̀kíní ọmọ wí erìrì ọ̀dá wọ́n ti lọ mọ́kà ọ̀nà tí mi jọ lọ́pọ̀ yàtọ̀ sí mọ́ jẹ́bọ̀ dárí ewu lànàbì ṣe sọ pé àwọn irúfẹ́ ikọ̀ èèyàn méje kan ni wọ́n wà lábẹ́ àga àlẹ́ àràṣí lọ́jọ́ tí gbogbo èèyàn tó kù wà lóòrùn lọ́jọ́ gbéǹdé àlùkìyà ànábì kàkàkà ànábì náà ni arákùnrin kan èyí tó ṣe pé yunfiqu bi yamini ó fọwọ́ ọ̀tún náwó ṣùgbọ́n owó òsì ọ̀mọ̀ sí èyàn àwọn tí máa ń ṣe nǹkan pamọ́ tí wọ́n ṣe kárí mi ti pọ̀ níbi ọ̀rọ̀ sí àjì ó bù ayà kárí mi ni kápa fẹ́sẹ̀ àbí àpá ń lọ mọ́kà ọ̀tọ̀ tí wọ́n tún mú wọ́n àkagata kí ni wọ́n ṣe wọ́n fẹ́ lọ mọ́kà ní ah alájà ọlọ́run ó ṣe lálálọ dáadáa bọ̀dá yóò pa mí dáadọ́ kárí ẹ̀yìn náà ó ti dá fáàbá ẹ̀yìn lókù abẹ́gbọ́nkà àìmọye èèyàn ló sí àdó fẹ́ lọ mọ́kàtán wọ́n fàmúdi ránṣẹ́ sí ni wọ ó ní tẹ̀ta wọ́n kí ní yóò dọ́ máa sàkọsáwà ájọ ọmọ jẹ́ ẹni tí ọlọ́bì kẹkẹ kẹkẹni fún lélẹ̀ ẹ má jà fi kárí mi wọnú sẹ́wà o gbogbo ni nínú fi ṣe pamọ́ ẹ̀sìn rẹ̀ ti wà ń pamọ́ tíṣẹ́ bá ti hàn àà ó ti léwu ó nínú àwọn ọ̀nà táwọn olùmọ́lá fẹ́ ká máa o ni wọ́n fẹ́ ká máa iṣẹ́ níbi tí ó hàn ṣùgbọ́n níyàn wọ́n kílẹ̀ àti èsì torí káwọn lè rí wa tí ó jẹ́ pé torí káwọn èèyàn lè kọ́ mọ́sálásí tọ́lọ́wọ́ bá bá sí àwọn èèyàn lábọ̀rọ̀ mẹ́ ṣùgbọ́n àwọn ọ̀gbọ́gbọ́n pé èèyàn mọ́ ra nǹkan sínú lọ mọ́sálásí bàbá kan ń jẹ́ àgbẹ̀ ọba lo kóńbọ̀ alórí mọ́ngòrò tó pọ́n ọká mọ́ngòrò yẹn bí márùn ó sì wó péjà máa mọ́sálásí àwọn pọ̀ ju márùn lọ tó ń bá fílẹ̀ tí wọ́n bá ti mú lódìdí lódìdí kò ní kárí lọ́ba yẹ ọ̀bẹ tí ọba bẹ ó sì gbé wa mọ́sálásí lásìkò sínú làwọn èèyàn bá mọ́ pé ah mọ́ngòrò yìí dùn ọlọ́run jọ da fẹ́ni tó gbé wa

gbàtí ìsọmọ eke lábẹ́ mọ́ fi nù ẹni tó gbé nǹkan kalẹ̀ tó tó àdó ah èyí ò múni tùpọ̀ tó tóbi jù ah táwọn yóò kò ní múni fìdí ẹ̀lẹ̀ kí n tiẹ̀ sọ́ọ́nù mọ́jẹ̀ ọbọ́nù bẹ̀ ojú rí ó sé kíní ibo ti ah olùwánú aláàmìnàlbẹ́ìta alharam yabtaghuna fadlan min rabbihim wa ridwan ẹ má ṣe ìdíwọ́ ẹ má dí ọ̀nà fún àwọn tó fẹ́ lọ ilé olúwa ilé àbẹ̀wọ̀ baitul haram ilé àbẹ̀wọ̀ tó fẹ́ lọ bẹ̀ lẹ́ni tí wọ́n wá jùlọ lọ àti yọ́nú rẹ̀ lọ ẹ má jẹ́ ẹni tí ó ní wọn tí ò ní jẹ́ wọ́n rí àjìsí wà ìdá halaltun fastọ́ọ̀dú olúwa ní tẹ bá ti bá sọ ara mi kalẹ̀ tán ẹ má sọdẹ kìí ṣe pa sọdẹ ní pípa kẹmọ sọdẹ ihoro ọ̀yà àṣẹ́lẹ̀wọ̀ aṣọ ara mi tẹ gbé òun lọ sọ sí sọdẹ di èèwọ̀ tẹ bá sì bọ́ sọ ara mi kalẹ̀ ń kọ́ ẹ lè òfin ọlọ́run ní tọ́lọ́run ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا Olúwa ní ẹ má torí ìkórìíra àwọn ọjọ́ kan ẹ má torí rẹ̀ ẹ má torí ìkórìíra tẹ́ ní sáwọn ọjọ́ kan nítorí pé wọ́n kọ́ díyín sóyé láti lè dé ilé abẹ̀wọ̀ èèyàn mọ́sálásí abẹ̀wọ̀ kàábà láti ṣe tọ́lọ́n ẹ má torí rẹ̀ wá jẹ́ ẹni tí ò ní ṣe déédé kẹ má torí ẹ̀ kọjá ẹnu àlà ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí wa ta'awanu 'ala al-birri wa taqwa ẹ má rárá yín lọ́wọ́ lórí dáadáa àti bẹ̀rù Ọlọ́run wala ta'awanu ẹnu àlà àti dọ́tàálẹ̀ wattaqullah olúwa ní ẹpáyọ ọlọ́run innallaha shadidul iqab dájúdájú olúwa jọba tó burú tó le koko nínú àfìyàjẹ́ ni eléyìí jẹ́ àyà méjì àyà alákọ̀ọ́kọ́ nínú suratul Ma'idah àti àyà ẹlẹ́ẹ̀kejì àwọn àyà yìí àtàkọ́kọ́ àtẹ̀kejì wọ́n sọ nípa alámẹ̀rí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ hajj lódodo olúwa kó ọ̀rọ̀ yẹn lákòótán láyà alákọ̀ọ́kọ́ nítorí pọ́ sọ pé yáyọ lẹ́dínà amẹ̀nú bọ́tẹ̀ jẹ́ pọ́dọọdún lámọ́ràn àti òun ṣe ọdún ọ̀hún tó yẹ pé àwọn kírísítẹ́nì máa ń darapọ̀ maka mo fi èyí tí mo sì rí mo tún sọ ń gbà ẹni tí mo mọ̀ tó mí tó mú ọ̀rẹ́ rẹ̀ tọ́jẹ́ wá sí mẹ́kà ó pé ọ̀rẹ́ ni tipẹ́tipẹ́ àásùjọ pé ibi kájọ sí wà jẹ́nà òun mọ́ sọ pẹ́sìn lẹ̀sìn òun lẹ́sìn Islam pẹ̀lú gbogbo ẹ̀rí táwọn tí a fi hàn àwọn ọ̀rẹ́ rẹ̀ kírísítẹ́nì ẹ wá ní àwọn lọ àyè méjèèjì táwọn lọ bó ti níbẹ̀ làwọn ti mòdodo níbi ebó wọn fún àlà kádọ́n ọ̀rẹ́ wá tẹ̀lé wá sí maka wàláhì ọwá sí umra inú Ramadan tó náà bá kíkí ya mẹ́lẹ́ tó náà dúó fúngbà tọ́pẹ́ ṣùgbọ́n bá kágbẹ̀rẹ̀ tọ́bá ti di Allahumma ahdina fi man hadayit yọ́ wà dìde yọ́ wà múra ẹ̀tún rí pé ìṣọwọ́sàdọ́ àti ẹ̀yàtọ̀ sí ti wa ẹmọ̀ pọ́n àtọ́ báyìí ni kéèsè pọ́n tọ́ nìkan olúwa olúwa olúwa gbàdúrà náà gbàdúrà náà gbàdúrà ọ̀rẹ́ ẹ̀ mọ̀ jálé ah, ah, ah, kẹ́rẹ́ kí lẹ́rí sí ah ọlẹ́nu pẹ̀mí òun mi ṣùgbọ́n òun lè ti gbà àfikà àjọ lọ Jerusalem ma sọ fún alájá Abdulgani Abdulgani ìlọ́wọ́ rẹ̀ ń jẹ́ mọ́ sọ fún wọn mo ní yes Islam fẹ́ ká lọ inú ààyè Islam ní ká lọ bẹ̀rù gẹ́gẹ́ ní Jerusalem wa ẹ tẹ̀lé wọn lọ mọ́ gbọ́lọ́ngbà fitọ́lọ́n bá bínú sẹ́ni ìlú kù yọ́ Islam torí bọ́ dọ́hun yóò rí pé rọ kò sí chọ́ọ̀tì bamtíìsì náà kò sí ti roman náà ìyàlẹ́nu tí ma jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wọn ni mo fi ọlọ́run abúrẹ́nìkẹ́mẹ́ tí ń pè ní dickness chọ́ọ̀tì òun dickness ibẹ̀ ẹ̀yìn ilé mi ní gbé ní kòmí ọlọ́run ìgbàtọ́ lọ tó dé ọlẹ́sìn ni wọ́n ṣe láwọn ohun ọmọ tí wọ́n ní káwọn ọlọ́sì ni ó ń torí gbogbo wọ́n tẹ̀yìn ẹni mùsùlùmí sí kó tó sàgbákò sí sí kí lẹ wá rí sí ó níwẹ́ tí ọlọ́run bá rò kóhun náà ní ọ̀nà bí ó bá ṣe jẹ́ ọlọ́run ti rí pọ́nà rí ó sì ti yíwọ̀ mọ́kànrà rẹ̀ mọ́kàn rẹ̀ mọ́ ń bá lọ yọ́kàn jẹun tó rí mí ló ah oníkàbà ni mo ń jọ òun ìgbà mí kò ní kí ni yọ́tọ̀ mọ́ bàbá bàbá kò rírù rẹ̀ rí ngbó náà tó ti rírù rẹ̀ kò lè rí ọdọọdún bí ṣe ma nì ọdọọdún bí ṣe ma nì ìwọ́n sọ fọ́mọ yíbò pé ọlọ́mọ́ká look i'm ready àbí you wan pay me i'm ready they say that area is very good i like that place so i say islam ah yóò pè náà that one ṣùgbọ́n fẹ́ lọ mọ́ká ọ̀fẹ́sì Islam òkú mẹ́ olúwa ní ọmọ dẹ̀hùn sẹ mímú àdẹ̀hùn sẹ ń bí àwọn ọ̀rọ̀ tí ọ tẹ̀lé láfimọ̀pá dẹ̀hùn tọ́lọ̀ ọba ń sọ ń bí gbogbo àwọn tí jádánwò lọ́lọ́n ló kó sínú àdéhùn ta bọ́lọ̀n sí àdéhùn ta béèyàn ẹgbẹ́ ara wa sí ọlọ́run bá fẹ́ ká mọ̀ọ́sẹ̀ àwọn èèyàn bú ni wọ́n máa yapa àdéhùn àwọn èèyàn rẹ̀ wọ́n mọ̀ pé àdéhùn ẹ̀yìn náà mọ̀ kópa aláà èèyàn dáadáa ni alálùkáwà nínú tó bá sí àlùkáwà ní àfọkànbalẹ̀ sí abẹ́ ẹ̀mọ́ bẹ́ẹ̀ inú ìròyìn ire ni kí wọ́n sọ pá lálùkáwà ní lágbájá jíjẹ alálùká wà ní wa ọbọ̀dọ̀ dẹnusẹ́ ọbọ̀dọ̀ dẹnusẹ́ wọ́n lọ dàbí kí wọ́n ti fi se gbogbo àwọn tó mọ tí wọ́n jẹ́ télọ̀ fún ìlálùkáwà ìròyìn bú ni ó mọ́ ọ̀rẹ́ mi kan bẹ̀yẹ mo ní télọ̀ wo ló ní tó lè bá mi rán òun gẹ́gẹ́ mọ́kọ́ sọ fún mo ní mo láwọn aṣọ mẹ́ta kan tí mo fẹ́ kẹ́ bá mi agbádá mo sì fẹ́ fi rán ah olóhùn òṣìṣẹ́ télọ̀ mọ́ torí ọlọ́run ní wàláì kí ló dé ó nítorí àlùkáwà ní òun wá ní hypertension ó ń torí òun kó ìra kó ń fún yàn lálùkáwà ní wọ́n máa ń ròyìn àwọn pé télọ̀ yìí lálùkáwà ní wá lóhun o tó wọ́n yàtọ̀ ó ń torí kọ́ wá yàtọ̀ yẹn òun develop hypertension ó ní wọ́n bá gbàsọ fún un bá fún yàn lọ́jọ́ òun ọ̀yà ní jẹun ni tàbí kó wọn ọmọ sùn ẹnìyàn gbọ́dọ̀ gbá sọ́rọ̀ níjọ yẹn ó náà wá develop hypertension dókítà wá sọ fún un pé kó ń pàṣẹ yẹn ti ah, tẹ́lẹ̀ tó á rò pé yẹn lè gbé fún ó ní mọ́ ó ń tọrọ àwọn èèyàn tó mọ iṣẹ́ ẹ̀yìn òkúkú mọ́ bàbá àtọ́pẹ́ bàbá àtọ́pẹ́ pẹ̀ ń wájú mọ́sálásí ní ẹjá mọ́ lálùkáwà ní ìròyìn ire ní ìròyìn àwọn èèyàn dáadáa ní lágbájá lálùkáwà ní gbogbo ẹni tó ọba lálùká ní kai nusra ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ tó jẹ́ kémi àti ọ kẹ́kọ̀ọ́ kálálùkọ́wà nílẹ̀ àwọn ọmọ kéèkèé kan mẹ́tọ́ jọ mọ̀ skú bí àwọn ọmọ yìí tán bá ti kó ń skú ọmọkùnrin ni wọ́n wọ́n fi ilé wọn ẹwọ̀n ọmọ bẹ́ẹ̀ <clears throat> ọba débi tí ìyẹ nìkan ni wọ́n mọ̀ pé ọ̀rẹ́ ọmọ mi lọ́mọ yìí oúnjẹ tèmi nìkan lẹ́bù omi àtàfíìsì lájọ jẹun skú ẹbá ń bù sí yóò sá mọ̀ pariwo ọmọ yẹn tí ìyá rẹ̀ fi mọ̀ pé àwọ̀rẹ́ ọmọ mi lọ́mọ yìí ọ bá débi tí ìyá yìí náà ń bá àwọn ìyá ọmọ yẹn ṣe ọ̀rẹ́ ìyá yẹn wá ń sọ fún ìyá tàfíìsì pé fápẹẹrẹ táwọn ọmọ yìí bá wọn mi èéfẹ́ sùn bọ́bá lálàá tó jí látọjọ́ orun àfíìsì àfíìsì múwá múwá okọ̀ ọmọ iná mọ̀ pariwo ọlọ́run lọ́kọ̀ wọn pọ̀ ẹ dákun ẹjọ́ wá lò náà lédè rẹ̀ lọ́dọ̀ wa <clears throat> àwọn ilé ìsì jẹ́ nìkan tọ́lọ̀ ń bù fúnkún díẹ̀ <clears throat> ju àwọn ọ̀yá tọ̀hún lọ àwọn bá ní àwọn bẹ́ẹ̀ náà lọ́mọ náà mọ́ ń pariwo rẹ̀ bẹ́ẹ̀ fún mọ́ngbòrò kan àfikún pé méjì torí òun skú kìíní kan ọlọ́run bá tọ́jú <clears throat> ó wá dé àkókò wọ́n bá yọ̀ǹda ọmọ ẹ̀yẹ kọ́ wá bá wọn ṣeré ń kọ́ jọ ọmọ ti bí òun ní kẹ̀kẹ́ tí wọ́n gùn nínú compound ìyá tí wọ́n wá bá ọmọ ẹ̀ ọ sáré lọ ọjà pé kóun lọ ra àwọn kan tó fún wọn àwọn ń kẹ̀kẹ́ nínú compound àfíìsì àwọn oníkẹ̀kẹ́ ní kẹ̀kẹ́

lọ́rẹ́ bá gbẹkún gbẹgẹdẹ ó bá gẹ̀gẹ́ mi jẹ́ ẹkún gidi orí ẹkún yìí lọ́wà níyà rẹ̀ fi dé wá bá ìyá tí ń gbóhùn láti ta ó tilẹ̀kùn síta ni ó kọmọ̀ lọ kí ni sọmọdé rẹ̀mí rẹ̀mí gbò rẹ̀mí kí yóò wọn olówó débi tí wọ́n rà mí fún ìgbà tí ìyáde ìyá náà nù nù mọ́sùn àfíìs mọ́wọ́rì mọ́wọ́rì mọ́sùn fún rẹ̀mí ó ní ẹ̀mọ́ ara mi fún mọ́wọ́rì mọ́sùn fún mo promise ẹ̀ sógbọ́ ara kẹ̀kẹ́ mi fún ìyá bá gbóhun tó gbé wọ kíchì ìyá lọ ń tọ rẹ̀mí sunkún náà mi fún ó ní rọ́ ni wọ́n bá sàdéhùn ìsíkà rẹ̀ ìyá yẹn wá ń gbọ́ ní kitchen mi tó ń tọ́ ìwé bí àwọn ọkọ̀ ah! àti mo ti báyé ara mi jẹ́ débi tọ́mọ̀ mi ò trust in ọmọ mi pé mi ṣe òbí tí sọ̀rọ̀ tí fọ̀filẹ̀ lónìí ní wà surprise ìyá yẹn bá lọ mú ATM rẹ̀ ó lọ sí báǹkì nearest bank ó bá lọ bẹ̀ ó lọ withdraw gbóhun tó kù lákàntì rẹ̀ àtùwọ̀n owó tó nílé oko ó lọ ra kẹ̀kẹ́ mi wà níjọ́ yẹn wọ́n dáhùn tí ń ṣe dúró mo gbọ́dọ̀ correct wrong impression tọ́mọ yìí ní nípa mi kọ́mọ mi mọ́ trust mi à kò síbi tí èèyàn lè bàjẹ́ ju pé kí wọ́n béèrè ẹ̀pẹ̀ mọ́mí wọ́n pa wọ́n parọ́ jù fìránù ọba gẹ̀fẹ̀rí lọ ọwà lọ́ra kẹ̀kẹ́ mi bí a ń ṣe agbẹ́dẹ́ tí a ń kẹ́lẹ̀kùn báyìí ọmọ yẹn fò pé mọ́mí mi sis now be also ìbókẹ̀ pé lónìí o ìyá mi ti dolódodo ohun tó bá sọ wọn mọ̀ tẹ̀lé ní látòrí lọ ìyáyẹ̀ gbé kẹ́kẹ́ ìkàlẹ̀ ń sunkún mi bá lọ sí ohun tó wà lẹ́mí ọmọ ìsinmi nì àìmọ́yẹ ni wọ́n náà ti jàmbá ó bó ṣe túnra rẹ̀ sí padà lọ́dọ̀ wọn pé ojú tó ń fún wòmí jẹ lóyìn ọmọ fẹ́ gbogbo ojoojúmọ́ lójú tí ní tẹ́yàn bá bàjẹ́ kò ní ìdíkọ́pọ̀ ẹ̀kan pé báyìí tó bàjẹ́ jojúmọ́ lójú rẹ̀ ọmọ ti yàn lọ ọlọ́run ọba kọ́ alẹ́kọ̀ọ́ ká lálùkáwà ní nínú àyà tẹ́nikẹ́ni ọba tẹ̀ ní lálùkáwà ní kìí ṣe mùsùlùmí tẹ́yàn fẹ́ yọmọ mùsùlùmí ni ọlọ́run ni pé ká jẹ́ lálùkáwà ní ẹnjìnà gbogbo fóònù wọn ọjọ́ tẹ fún wọn Allahu Akbar kí tó mọ bọ̀ wá sí ìjókòó yìí mọ́ dá owó obìnrin kan padà 70,000 kẹlìmọ̀kọ́rọ̀ ibé mi náà wí ni o obìnrin yẹn tráfù wá látò dìdì Ìbàdàn ni wọ́n wá lọ́jì kọ̀m̀plé tẹ́gbọ̀n rẹ̀ tó wà ń lo ìgbó ni nǹkan tó ní kí mọ́ pẹ̀ dáadáa ni ẹ dákun ẹ bá wọn ṣe o mo ní obìnrin wá sọ̀rọ̀ ìkan ìjọ ẹ̀kọ́tọ̀ olófin ti repeat ẹ̀fẹ́lẹ́ àbí ó ní mi mọ́ ohun tó ṣẹlẹ̀ àwọn èèyàn tí mo bá like mo bá gbà pẹ́nu ọlọ́run bá ní wọ́n máa ni o ẹ má disappoint mi o á ah! mo ní pẹ̀lú ìtọ́ sọ mo disappoint rẹ̀ kódà mo disappoint débi pé ìrántí oògùn tó ní prepare fún bọ̀dọ̀ òun mọ́ irú àìsàn wo gangan ní ìrántí mọ́ kọ́ tó sọ kí sábòhùn sẹ́ndì owó ọláwọn èèyàn sọ pé àà mọ̀ṣáráfù ti gbọ́ náà nùn òun gbà pé negligence ṣẹlẹ̀ ṣùgbọ́n òun gbà pé kò lè gbà kò lè worst fún ilé stage kọ́ gbà yìí ọwá sẹ́ndì àkáǹtì ẹ̀ mọ̀ṣá fọ́ọ̀dù yẹn padà sí mo fi ń dìde bọ̀ ṣé bó ṣe yẹ kó rí ni gbogbo ọjọ́ tí wọ́n bá fẹ́ ròyìn mi nìsín lọ́dọ̀ rẹ̀ táwọn yẹn máa ń pọ́n mi tó ń kí lòun ó wù pé ẹ́ ẹ́ ẹ̀dá kọ̀mílétì rẹ̀ kọjẹ́ pé rẹ̀ ní ẹ̀dàdà lọ́dọ̀ ṣẹwárítà bá ládẹ̀un lọ́dọ̀ èèyàn ó burú ṣùgbọ́n kò burú tó kíyàn tún á jẹ aláìlálùkáwà ní sọba tọ́dà torí pé tí mo bá sá ìdásẹ́ nìkan tí mo sì ṣe dáadáa sí èèyàn mẹ́wàá níjọ́ tẹ́ni ẹyọ ẹnìkan yẹn bá fẹ́ gba ẹ̀san ìyá àìdá kan tí mo ṣe sí ọ̀rọ̀ ọ̀rùn kọ́lọ̀ ń fi àwọn èèyàn mẹ́wàá ẹ̀bò mílá sí pé á ah, wà láyé já gbàpọ̀ wà bẹ̀ ẹni yìí mo ti ń bá ṣe ní ìsìnkò disappoint mérí sẹ́mọ̀ bẹ́ẹ̀ yọ́ ma jáwé fún yàn ṣùgbọ́n téèyàn bá fi jákulẹ̀ lọ́dọ̀ ta ní àtẹ̀rọ wa kí lọ fàjà lẹ́gbẹ̀ẹ́ títì ẹ mọ́ ọjà ọ̀tọ́ ní ìdájọ́ wọ́n dẹ̀yàn láwọn ní fún mi ní kéjì wípé ẹ ní kó yàn yìí kò sí <laughs> ní ewé rẹ̀ ìwọ́n náà tọ́ 250 fún owó mi kú iye tí ń bẹ láàmì ni kò sí ohun tẹ́ fi mí ṣe alágídí lọ̀gá alágbára ilé náà bá pé mọ́ lọ ọlọ́wọ́n yọ lápò rẹ̀ wípé bẹ́ẹ̀ ni gbogbo wa náà gbogbo ni ni lẹ́bá mọ́ tọba bá jẹ́ tí ọba ayé bá jẹ́ gbé ọba ọ̀run bèèrè rẹ̀ olúwa ní ìdìlú huwa aqrabu at-taqwa ẹjọ́ déédé ẹ má rẹ̀ yẹn jẹ ẹládùn ẹlárùkáwà ní ẹ má jẹ́ káwọn èèyàn sọkànnù lára yín pé ta ní bó ti dùn lọ́mọ nípa lílárùkáwà ní àyà ṣàgbéyẹ̀wò ah, ọlọ́run gẹ́dì fẹ́ lọ́tán ohun táwọn olùmọ́wá kọ nípa àwọn àyà méjèèjì alimami ibn kathir àwọn láńlò tafsiri wọn bàbá ní qawluhu ta'ala wọn ni ọ̀rọ̀ ọlọ́run ọba sọ pé wọ́n sí nǹkan tẹ́ẹjọ́ fẹ́nu kò sí ẹ jẹ́ káwọn yẹn bá bẹ́ẹ̀ wọ́n ní nkúd a máa jẹ́ ákídù kájọ takókò nǹkan kájọ àgírí síbì kan òhúd òun làdéhùn yí àgírí ní nkúd wàyá ní ma àhàlàlọ́ wọ́n ló kó gbogbo ohun tó ló wá ṣe lẹ́tọ̀ pé ẹ̀tọ́ lélé ẹ̀tọ́ lélé fún yín kájẹ́ a máa bẹ lórí rẹ̀ wà máa hàrọ̀ mẹ́ bẹ́ẹ̀ ni gbogbo tọ́lọ́run bá ṣe ní èèwọ̀ lélé èèwọ̀ lélé kéèwọ̀ ọlọ́run jẹ́ èèwọ̀ lọ́dọ̀ wa lópin ìgbà ti pinnu pẹ̀rù ọlọ́run bá èwọ̀ náà náà mọ̀ bẹ lọ́dọ̀ rẹ̀ ipò èwọ̀ ni èwọ̀ ọlọ́run mọ̀ wà lọ láíláí kò ní sọ ìwọ̀ dẹ̀tọ́ kò dẹ̀ ní sọ ẹ̀tọ́ di èwọ̀ bàbá yìí ni wà máa fárọdọ́ bẹ́ẹ̀ ni gbogbo ohun tó lùwá sí lọ́rùn àyàn ọgbọ̀dọ̀ jọ́rùn àyàn lọ́dọ̀ ẹ̀rú rẹ̀ wà máa haddafil kùránì kùlì bẹ́ẹ̀ ni gbogbo ohun tó lùwá fẹnu àlà sí abọ́dọ̀ dúó ń bẹ̀ tá abọ́dọ̀ kọjá ẹnu àlọ́ ọlọ́ eléyìí ni wọ́n fi ń pè wá ní olùgbàgbọ́ òdodo wàlá tagdúrú a gbọ́dọ̀ dínkù tí bá ṣe jọ sọ sí ẹjẹ́ àjọ pàdé àbí pé prógámù ọ bẹ̀rẹ̀ láago mẹ́wàá a gbọ́dọ̀ débẹ̀ láago kọjá àṣẹ́jú kan ohun tí ó bá fi ríbẹ̀ gbọ́dọ̀ jẹ́ ohun tápá wa ọ̀ká táwọn tájọ fọ̀rọ̀ kò sí ó sì bẹ́ẹ̀ àbí wíkì méjì sẹ́yìn kọ́ yẹn àwàlékọ́ àti àbúì ń pe àwọn tó ní program yìí kọjá àti nínú tá fẹ́ sí mọ́sọ mú ìdínẹ́sọ wọ́n lè ṣe ni pé kí wọ́n gbé máa sí wà kún á fi gbé mi kẹ́hàn mọ̀ wọ́n náà tẹ́ fi yọ mútò kó nú góòsù kò jù bẹ́ẹ̀ lọ tó ní gbogbo ọ̀nà àti meet up lásán ó ní ìgbà tá jáde kó nlé láti kakúlà tó ń pè pẹ́ mọ́ bọ̀ tẹ́ ti rí báyìí ẹ̀tún kọjá mọ́lá àmọ̀ afúndémì kan wọ́n ní a ti kọjá àwọn àbí àwọn ọmọ adáyímọ̀ ní mọ́lá màtẹ́ dúró sí ìjọra mí ti gbogbo ẹ̀ ń ṣe gbùdùgbùdù yìí mọ́lá àwọn alátún ti páàkì ibì kan ẹ̀wọ́n ní ibì kan lágbàtọ̀ mọ́lá mọ̀ ẹmọ́bọ̀ gbogbo ìyànjú ní Islam fẹ́ kí èèyàn gbà lórí sí bá síjọ́ sí kí ní bá síjọ́ fẹ́ sí ohun tó ń pè ládẹ̀hùn lélẹ̀ tí ó bá fi dínkù àlàyé ọ̀wáyò kó tó dìgbà ẹni kìí lẹ́yìn ìgbà ah tẹ́ni lámọ péjọ kó wà ó níbẹ̀ níbi àtúnṣe kan wà látàárọ̀ 9:30 ní mọ́sẹ̀ dìde mẹ́ mọ́ fẹ́ lọ jẹun àárọ̀ nílé mú fẹ́ wẹ̀ mítọ̀ gbogbo bá dé ọmọ bá wa sọmọ kó ti ìgbà tó tẹ́ni ló dé a ta dáná ah, ó ti ohun tẹ́sìn fẹ́ ni ṣùmọ́ká máa ń sọ pé tẹ́bítà ni wọ́n dún ní ọdẹ̀ lẹ́fún tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àbá ti dá tẹ́lẹ̀ mẹ́ni African time ni tí wọ́n èsẹ̀ yìn ará Africa kẹ́yàn ọmọ tẹ̀lá alkawa ni wọ́n l'African time tí <laughs> time Africa òun yàtọ̀ sí tara àyókù èèyàn burúkú lẹ́ ń pèrè ayé àrí pẹ́yìn olódodo èèbó lè mọ́ gbọ́lọ́ ń gbọ́ ó àdéhùn tí wọ́n ní kó jẹ́ nǹkan dùn gbọ́ngbọ́n sẹ́mẹ̀ ebó tọ́tọ́ kọ̀ fún ẹ́ èyàn rí ebó tọ́rọ kọ rẹ̀ tọ́bọ̀ fi sẹ́ndì sí lómi tọ́ ọmọ rí ìgbà tọ́ sanwó fún ló ebó tọ́fọ kọ̀ ránṣẹ́ ó dé àbí òdé ọmọ Nàìjíríà burú débi pé ọmọ 24 years ó sì ta odidi láọ́tẹ́kì fẹ́ ìbò LAUTECH lọ́rin ẹ̀dà tí ẹ̀ náà sanwó nígbà kílèmù sùkú <laughs> ah! àwọn èèyàn ya burúkú òórùn tó máa ṣe lóòdòdó tàà bá ti ní ọkọ̀ kan ní o iye báyìí fẹ́ ta fẹ́ndẹ̀ ń bíìdì ẹ̀ ẹn tó bá bíìdì ẹ̀ gbẹ̀yìn wọlé eré omi fún bá rẹ̀ pé bẹ́ẹ̀ náà rí mi dára lọ́pọ̀lọpọ̀ gbójú <laughs> ẹjá lálùká wà ní ẹ̀dàkùn ẹjá lálùká wà ní ò tọrọ wà nínú ìròyìn àwọn ẹni rere ìdàkejì rẹ̀ ìròyìn àwọn èèyàn bú ni àwọn olórí bú èèyàn ní wá mẹ́ wa Zaid ibn Aslam wọ́n ní Zaid ọmọ Aslam tó sáàbí ànábì ó pé bil gbólóhùn yẹn ìyà sítàt ó ní mẹ́fà tọ́lọ́wọ́n bá sọ ó lórí nǹkan mẹ́fà ó ní alákọ̀ọ́kọ́ adùlá ó làdóhùn ta bọ́lọ́wọ́n bá ṣe ẹn tó bá ti sọ pé ashadu an la ilaha illallah ó tọ́ sọ ní pé látò nílọ mọ́kọ́ gbogbo nǹkan táwọn èèyàn ń sìn ilẹ̀ yìí ní bá wọn sìn mọ́ láyé ọlọ́wọ́n bá nìkan lè mídìí kílà tí mọ̀ sí ṣé bẹ́ẹ̀ ló sì rí bàbá tí mi sẹ́rẹ́ lóru àtẹ̀yí tí ń lolúgbọ̀n àtàláyàjọ́ síbẹ̀ lórí ó ní ẹlẹ́ẹ̀kejì akudu halif gbogbo ń tẹta kókó pẹ̀lú búra pèhé sọ́rọ̀ yìí ò níyẹ̀ ó látọwọ́ tẹ́mí ò níyẹ̀ ọládẹun tọ́ bẹ́ fẹ́ jàmbá rẹ̀ yẹn sí àgbákò gbogbo ń tẹta rẹ̀ pẹ̀lú olóhun lẹ́lẹ́kejì afáyí ní ẹlẹ́kẹta Zaidi ibn aslam olóhun náà ni akidu akidu shirika àwọn iṣẹ́ ta ma ń jọyìn ọwọ́ papọ̀ sí àwọn ta ma ń jọyìn ọwọ́ papọ̀ sí àjọ dáwójá fi ṣe company sóyé àwájọ ní ibi tàjọ fẹ́nu kò sí wípé tó bá di parí ọdún a máa ṣe a máa credit account iye báyìí la fi bẹ̀rẹ̀ èló la ní ìparí ọdún la pín èrè a dẹ̀ pín èrè pẹ̀lú owó pẹ̀lú percentage owó kálukú ẹni tó ní 30% of capital òun náà gba èrè tó tóbi jù ẹni tó ní 25% ó gbèrè tó tẹ̀lé bẹ́ẹ̀ bá ṣe jọ dárọ̀ pin ọ̀rọ̀ sí Islam kọ̀kẹ́ yẹ̀ o Islam kọ̀kẹ́ yẹ̀ o ara alùkáwà ni tí wọ́n bí wá ní o wọ́n bá kaná okò ápédó albayi ìjọ takókò àdéhùn lórí títà ríra ẹnìkan sí ẹran ẹnìkan wá débẹ̀ àwọn ẹran ẹ̀yàn mú lójú ní àà ta wà nù Ramadan lẹ́rin tó báyìí ah kó tó dilé ọlọ́lọ́mẹ́bẹ̀rẹ̀ yóò ṣètò sọ́ta gbogbo ara ìfún márùn-ún 1 2 3 4 5 afásẹ́ta gbogbo ara ìfún mọ́ ní àà ní ilé tá fún torí pé mo ti láwọn kan tó wọ́n bá ẹran mẹ́rin ni wọ́n máa ń rà tọ́lọ́wọ́n fi kúpà kankan nú wọn tẹ́ẹ̀bá ti ẹ̀rí ẹ̀ ri rí ju ẹyọ lọ lẹ́yìn tí wọ́n bá mú mẹ́rin tí wọ́n tán sóyé ọ̀rọ̀ sọ àlùkáà ti sọ di àkókò ọdún tó di àsìkò ìjà ń tílé à ń kú bí ọjọ́ méjìlá mẹ́rìnlá ọkùnrin bá padà dé orí pààrẹ èyí ti bọ́ jálẹ̀ láwọn márùn-ún èló lẹ́fìtà yí fún wọn ó ní wọ́n ti ẹ̀ ti wá èló lẹ́fìtà fún wọn ó wọ́n kàn deposit ilẹ̀ ni wọ́n rà náà kò sí bí wọ́n sí bá mi rẹ́rẹ́ nìyẹn 250 wọn tẹ́lẹ̀ fún wọn ó lẹ̀ sì tá fún mi kí sí 300 Adétayọ̀ Adétayọ̀ ọ̀dáhùn náàfi ọba lọ́wọ́ kò tí ọ̀nà fún ọgbà àbò nígbà yóò pé mọ̀ bí n ti bẹ̀wọ̀n ìmọ̀ bí n ti bẹ̀wọ̀n èèyàn mi náà ni wọ́n sá ohun bẹ̀ gbogbo ọdún iná lórí bẹ̀ bá ní òkè ìgbà ti gbélé yìí bá fi 20,000 yìí ìgbà ọwọ́ ẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀ la ilaha illallah ó jèrè láyé ọsọ́ ti lálìkìyàmà ní torípọ́lọ̀ ọbọ́ bèèrè nípa àdéhùn tẹ́jọ́ sí kí ló mọ́ tọ́yapa àdéhùn náà bá ọ àwọn wọ́n lẹ́yìn akdun nikah nínú àdéhùn ní títa gógó igi gbogbo obìnrin tó ohun mi dọ́dọ̀ rẹ mo mú mẹ́sẹ̀jì islam dọ́dọ̀ gbogbo ọjọ́ tí wọ́n ń fọ́ fún ọkọ rẹ pé látòní lọ ọkọ ẹni tẹ́lòmí bá tún rí abẹ́ torí pé ta lórí wọ́n takókó igi lórí àdéhùn ni àdéhùn pẹ́ ni tí mo gbà láti máa jọ́kọ mi ni mo kọ gbọ́kùnrin tó pẹ́ nìkan ọ̀kan náà ni tí mo mú ìtí wá jẹ́ kọ́rọ̀ yípo táwọn èèyàn bá sàbọ̀ sí ní àpẹ́ àfá ẹ̀kọ́ lọ́wọ́ ṣàánú wa ni ò bá ti bẹ̀rẹ̀ ní ni ó tẹ́nìkan bá jì táwọn pẹ́ àtọ́ àkẹ́ ń bọ́ mọ́ nìwí wọ́n rọ ọmọkùnrin ló wájú omi tí ò ní tán rò lẹ́ẹ̀mejì rò ó pé kíni rò pé kíni ìdínà nìyẹn tí Islam ò fàyè gbèsù Islam ò fàyè gbà èsù alọ́lé bàbá mi kékeré níjẹta èmi àtẹ́lẹ̀ àrẹ̀ ó wá rí pé ìyàwó bàbá mi àbúrò bàbá mi gẹ̀gẹ̀ ìyàwó wọn bójú fún mi àwọn kò mẹ́wàá ni à ah, nílé ìyàwó bá kí ló tún ẹgbójú mo ní ọ̀tẹ̀ ládìsì ni ah, ọ̀lẹ̀ tí mú kí ní ìlejò mú kó àmúlẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ anábi pé afárá ìta alẹ́ amúwú ní mi ọkọ àtẹ̀gbọ́n ọkọ anábi kú ni wọ́n wọn ọ̀bọ̀dọ̀ rójú ìyàwó wọ́tẹ́nu ẹ̀ mú yìí ọlọ́wọ́n sáànú irú ẹ̀ bọ́ bá pọ́nu lọ́dọ̀ omi lẹ́ẹ̀mejì ẹnu kérò rẹ̀ ọmọ kọ́mọ rẹ̀ ló kérò ní bá ọ̀nà tí ń rò sẹ́nìkan àbí ọ̀nà àwùjù bẹ̀lẹ̀ ah, kí láyé tó ń rò sí wọ́n ni wọ́n ta ara àdéhùn ni ni akọ̀dẹ̀ nìka ẹ̀rì kan ń wátà mọ́ mi ìgbì sẹ̀ ìdí tún báwọn lẹ́mọ́ wí نعم báwọn lẹ́mọ̀ wí náàfù báwọn lẹ́mọ̀ wí tí wọ́n wọn mọ́mọ́ lónìí gbogbo wọn pàrọ pé ṣẹ̀yí dínà àbí wọ́n ní ṣe jẹ́rìí sí pa jẹ́rìí sí àbí ẹfọwọ́sọ́pá wọn fọwọ́ sí àwọn eléri gbogbo ránṣẹ́ ìṣù tọ́lá wọn fọwọ́ sí òun náà mọ́ lọ jí ọkọ ìyàwó tóhun tó sí wọ́n nínú tí wọ́n bèèrè náà dẹun ara rẹ̀ ní ákìdù nìka wà ákìdù yẹmí bẹ́ẹ̀ ni gbogbo ohun tó pé àjọ búra lé lórí rẹ̀ sórí ìbúra ara rẹ̀ ní ọ̀kan ní ọ̀nà ìgbàkọrẹ tó ń pè ní alẹ́ ààrẹ ọlọ́nsọ́wà mẹ́ tọ́kọ tí wọ́n bá fira wọn lẹ̀ pẹ̀lú ìpèésẹ́ àti búra náà ń pè ní li'an láti bí la'an eléyìí máa ń wáyé nígbà tó bá jẹ́ pé ọkọ nìkan òun ló mú ìyàwó rẹ̀ kó ṣe zina kò rí ẹlẹ́rìí ọkọ rẹ̀ lẹ́rìí mẹ́rin mú wa òun ló ló wá sọ fún wa nínú Suratu Nur ọlọ́run ọba ní ọkọ ìyàwó ká tó lè gba ọ̀rọ̀ tó sọ yẹn lọ́wọ́ rẹ̀ ká tó dojúkọ ìyàwó pé ń bọ́ ó ṣe ṣìná ọkọ ìyàwó yóò mọ̀ búra nígbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ falhamisa ẹlẹ́ẹ̀karùn yóò fi kí nílé láánà lé ẹwà búra tí ó búra yéé ṣe búra pé ebi mo ṣe wọlé mo rí ọ tó ń di pant pọ́lọ́wọ́n bá pọ̀ mọ́wọ́ pant tọkùnrin yìí náà sì dìde lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ ìbúra pé ebi mo lórí ẹ̀ yọ́ mọ̀ búra kó wallahi tallahi bì láàyè mọ̀ lórí rẹ̀ tí sùn tún wí lẹ́ẹ̀kejì yóò wí lẹ́ẹ̀kẹta yóò wí lẹ́ẹ̀kẹta fi àwọn pé pé mo kí bínú ọlọ́run ọba ọmọ bẹ lórí òun lọ́jọ́ bí ilẹ̀ àríkìyà tó bá ti ṣe bẹ́ẹ̀ tán ọ̀rọ̀ ti bọ́ lórí ọkọ wọ́n bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ìyàwó ní ẹ̀ wọ́n ló ṣe ṣe náà wọ́n sì búra lé lórí ọlọ́run mọ́jà àgbà agbórọ́mọ́ ní kò ní sẹ́lòmí náà lè lo mẹ́tọ̀dì yẹn tóhun ìsọpọ̀ ìyàwó tí ọba rẹ́lẹ́rìkún rẹ̀ tí ọmọ fìbúra sọpọ́tì rẹ̀ láíláí gbogbo ẹn tó bá sọ pé nìkan ṣe zina fún mọ̀lámiyàtú bí àrùbá tó ṣò àdá tí ọba ti rẹ́lẹ́rì mẹ́rin mú wa samanina jalla yóò jẹ ẹgbà 80 a ní bí ẹni tí wọ́n ní olóhun orí ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ ẹni ọkọ̀kọ́ àbámọ̀ ẹ̀nà yóò fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pẹ̀lú ìlànà ẹ̀sìn tó bá fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ tán lásẹ̀ wá dìde kọjúdá ẹni wọ́n fẹ̀sìn kàn tó hàn bá ti fẹsẹ̀ ọ̀rọ̀ tí ẹ̀ rinlẹ̀ kò tí àti ní ìgbé ẹni wọ́n fẹ̀sùn òyìntọ́ wọ́n bọ̀rọ̀ mọ́ ọlọ́run kò orí bẹ́ àbí orí bẹ́ tọ́rọ̀rọ̀ ní kọjá ohun tí ń sọ yẹn ah bá mi sì wípé mọ́ fọmọkùnrin yíó àti mi náà sọpọ́ tí ó àgbọ́sẹ́ sórí bẹ́ àbí orí bẹ́ ọ dáhùn rẹ̀ tọ́ bá ní orí kò rí oní ẹ ọya búra lẹ́ẹ̀mẹ́rin kò sí pẹ̀lẹ̀ kan ah wúrò kí ni mo tó fẹ́ pa bàbá sódodo àparò ó fún gbakwụrụ akwara ụfụ ọzizi mbuzi olo ogogidagugorijiri ẹ̀dàkùn ẹbá ń bẹ́ ọmọ lọ̀bẹ́ lọ́ní ọ̀run bó ṣe rí nìyẹn yọ ọmọ lọ̀bẹ́ ní ọ̀nà ń ọkọ kí náà ṣẹlẹ̀ àrọ́jùmọ̀ hatalmot wọ́n ní tó bá jẹ́ pé ọkọ nìyàwó bá ti ń bẹ́lú mi sùn tí ò so igi rẹ̀ ńkọ́ ṣá lórú ìdájọ́ iná ilé lórí láà lódòdó ìgbà láyé ń bẹ fún ìyàwó kó kébọ́ta sóyé ohun tó sì rọrùn tóhun lè ṣe mọ́rọ̀kọ̀ ọ̀rọ̀sán torí pòbìnìyàn ń bẹ nípò èèyàn kan lásán a ti sọ fún alẹ́ kan pé èèyàn lásán tó bá fẹ́ fẹ̀sùn ìsìnà kan nìkan yóò mú ẹlẹ́rìí mélòó wá ipò yẹn lóbìnrin yẹn wà jẹ́ kátólì torí èèyàn lásán lòun torí pé a fún ní ọlá lórí ọkọ rẹ̀ ọkọ la fún lọ́lá lé orí tiẹ̀ ohun tó lè ṣe ni kó pé ẹwà gbó ń sìn náà kò í ṣe pé wọ́n mọ̀ sọ fọkọ mi Na, o lè ṣe sùúrù níbẹ̀ tí ọba ti amẹ́lẹ́rìí mẹ́rin wa wọn ní kámọ̀ lè bí ọkọ ní pé ń gbóhun wọn sọ yí bẹ́ẹ̀ náà ibẹ̀ ẹ̀rì pa ti sọ wa pé lẹ́yìn tí ẹni tó mẹ́sùn wa bá àbá mọ̀rọ̀ tán ló tó kan ní tí wọ́n fi ṣégbà tọ́rọ wa rí bẹ́yẹn gẹ́gẹ́ bí tíátà burúkú kan táwọn ọmọ ohun tíátà ní ṣe ọlọ́run ní jẹ́ fáyé ń tíátà kó ẹ túbẹ̀ ń tẹ́ ń tíátà o wọ́n kóra wọn jọ lórí Facebook báyìí tí wọ́n gbé kíní lọ tí wọ́n fi kára tó wọ́n jọ dáríjọ báyìí wọ́n ní kíní kó ṣẹlẹ̀ sí gbogbo mi tí ń bẹ́lẹ̀ ọkọ tó bá yáàlì wọ́n ní kọ́kọ̀ kan lẹ́sẹ̀ wọ́n ní àmì wọ́n ní kíní kó ṣẹlẹ̀ sí ọlọ́kàn ọlọ́kàn wọ́n ní kó já sódò kó mú mi kú wọ́n ní àmì kíní kó tún ṣẹlẹ̀ sí gbogbo àwọn ìpè láńlá ni wọ́n ń ṣe lẹ́yìn ẹ̀rẹ́ kan wá kọ́ wọ́n ní mọ́lọ gbáwọn èèyàn bú ó ń tíátà náà ní tẹ́lẹ̀ kọ́lọ̀wọ̀n dáríjà ọ̀sùn láwọn obìnrin tí wọ́n kọ́kọ́ kán wọn lẹ́sẹ̀ àbí náà ọ̀dà tó bá jẹ́ pàáwò pé ká sépè fún pé kọ́kọ́ kan lẹ́sẹ̀ tọ́kọ̀ sí kan lẹ́sẹ̀ ebó ti gbàdájọ́ kọ pẹ̀lú bíbúra òun náà wọnú àlùkáwà ní o tí ó gbọ́dọ̀ change kò gbọ́dọ̀ change ibẹ̀ láti sọ̀rọ̀ àgbò léyà lọ o ti promise ẹ̀pọ̀ tẹyọ̀ kan fún ṣùgbọ́n torí pó fowó kàn àwọn ẹran wá òpétọ̀ lódodo èèyàn jèrè láyé ṣùgbọ́n sọ́ọ̀tì lálùkìyàmù àwọn aláwọn tó lálìjẹ́ náà làwọn tó mọ ìyàlìkìyàmù kìí sáwọn tó jẹ́ pé wọ́n ń tayò ni kìí sáwọn tí wọ́n ń tayò yes kìí sáwọn tí wọ́n ń tayò ìyàwó ọ̀gá ẹnìkan tó jọ̀gá ìyàwó rẹ̀ wọ́n ń pe ọmọ sí ọ̀gá rẹ̀ sí zina pé kọ́ bá wọn sí zina sóye ìfọ̀ọ́ra ìfà mọ́ sí bẹ́ẹ̀ wọn ò tí pé ọmọ sẹ́yẹn ó ti rí ti si

bẹ̀tì ìyàwó ọ̀gá òun gbà ipé lódodo ọmọ èèyàn lọ́pọ̀ lẹ́mì ààrẹ pé nǹkan ni ọ̀dá tó yé òun náà pé á ah, ọ̀gbùdọ̀ sọ fún yàn ó ní mi ní sọ fún yàn tó gbọ́ ní mi ní sọ fún yàn bẹ̀tì òun se bẹ́ẹ̀ torí pé pé òun wo fi lọmọ ìtí ọgbà yìí ó lè expose òun tó yé lẹ́yìn ìgbà tó wá mi ọmọkùnrin ẹwà fọ́ọ̀kàn ọgbẹ̀lẹ̀ orí ẹ̀ burú kí ni gbò sí yẹn ṣe bí mo ti lẹ́ẹ̀kan tó níwọ̀ kí ni wọ́n wáká tó yé wọ́n ọ̀dẹ̀mọ̀pọ̀gá sọ pé òun travel náà go travel ohun ń nínú lọ̀gá fẹ́ mọ̀ tọ́lọ́gá ohun nínú fẹ́ mọ̀ ibi tó ń fa dálọ́gì yẹn lọ́wọ́ ọ̀gá ti sọ̀ká wa second floor oga sílẹ̀kùn pé kò ń ime ni ẹni àwọn nti ti kí mi lọ pé kí ní ogbó ti o well done ọmọ gidi ni wọ́n ọmọkùnrin ni so ma pe mẹ́lẹ́ tele tori pe ọ̀gá se jáde lé yawo ah esa mú travel ni travel in travel ni mi ọmọkùnrin èèyàn gidi ni olórí burúkú àti olórí burúkú wọn màdámù lọ́nà o lọ bá ní ọyá wá lọ wo ohun tí kìnní kàkàlẹ̀ bó wà látẹ́ǹdá lẹ́yìn ọ̀rẹ́ ìwá ní ìyàwó sí aṣọ ìpẹ́ tó bá rí bẹ́ẹ̀ not fire o iṣẹ́ ọmọ ti kọ́ ń sìn gbogbo tí wọ́n dẹ̀ fún ọtẹ́lẹ̀ tí will is not with you again tó bá rí náà ó ị tó ń tọ́ bá mi ní pé ń fọ́ ra gan ni ó mi pẹ́lú mi àwùjọ lẹ́fẹ̀ẹ́ pọ́ bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n tó bá dé kọ̀rọ̀ yóò wà ìsù tí mẹ́ lára rẹ̀ tí wọ́n máa pẹ̀rù yẹn gbàgbọ́ eléyẹn iṣẹ́ gbàgbọ́ èyàn ṣùgbọ́n tí ń jẹ́ gbàgbọ́ gangan ni pé whatever bí wà gbà kò síbì kan tọ́ hide fọ́lọ̀ tí ń jẹ́ gbàgbọ́ ni kò sẹ́niwé àtọ́ hide fọ́lọ̀ a lọ pípẹ́ àdánù èyí tí àfáàwa ibn aslam ti ń sàlàyé rẹ̀ ó ní àtọ́ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ pé uhillat lakum bahimatul an'am ọlọ́run bá ní gbogbo àwọn arìn ọ̀sìn asán wọ́n lẹ́tọ̀ fún ikẹ̀ ẹmọ jẹ wọn híyá ọláwọn náà ni al-ibil ràkúnmí wal-baqar àti màálù wal-ganam àti agbo àwọn ẹran wẹ́wẹ́ àtàgùntàn wọ́kọ́lù àtọ̀rọ̀ ọlọ́run pé illa

àti gbogbo nǹkan tí wọ́n pa pẹ̀lú ọkọ̀ nǹkan míì tí wọ́n dárúkọ Ọlọ́run ọba sí wọlmùnìkánìkọ́ àtẹran tí wọ́n fún lọ́rùn pa wọlmọ̀ọ́kúzẹ̀tù àtẹran tí wọ́n lù pa wọlmùtàràdìhàd àtẹran tó rélulẹ̀ látòkè tó kú wọ̀nàtíhàtú wà máa àkálẹ̀ sẹ́bìrì wọ̀nàtíhà àtẹran tẹ́ran ẹgbẹ́ rẹ̀ kàn ẹran àti ẹran tó ṣe pé ẹran abìjà nínú àwọn tí ma ń jẹran lọ jẹ́ kù sóyé ẹ̀bọ̀rọ̀ jẹ́ ilá máa dàkẹ́ìtún àyàfi tó bá jẹ́pẹ̀ mi rẹ̀ ìbọ́tẹ̀ padà fi dídú gba ẹ̀mí rẹ̀ kìnnìún gba àgùntàn mú ní jẹ gbogbo bàdí rẹ̀ lọ làgùntàn tẹ mẹ́ẹ̀

náà àbọ̀dọ̀ jẹ wọn àtọ̀rọ̀ ọ̀rọ̀ pé gáìrì mọ̀ ilì sọ́ìdì wọn tó ẹrù yàtọ̀ sípa ti sọ fún yín pé tẹ bá wà nínú aṣọ ara mi ẹ bọ́dọ̀ sọ́dẹ kíìlà wọ́n ni wọ́n sọ pé alimorod ohun tó gbà lérò ni pé ahlalna lakum ala an'ami fi jamil ahwali ó sì ṣe léwọ̀ fún wa ká sọdẹ nígbà tá bá gbá sọ ara mi fa inna Allah qad hakama bi hadha ẹjọ́ tọ́lọ́run bá dání wa huwa hakimun olùdájọ́ sì ni fi jami ma ya'muru bihi lórí gbogbo nǹkan tó bá ti pàṣẹ rẹ̀ wa yanha anhu àti gbogbo nǹkan tó lọ bá kọ̀ fún wa wa li hadha qala ta'ala torí eléyìí lọ́lọ́run fi sọ pé inna Allaha yahkumu ma yurid ọlọ́run dájọ́ èmi ọlọ́run mo máa ń ṣòfin bọ́bá ṣe wù mí thumma qala ta'ala lẹ́yìn náà Ọlọ́run bá sọ pé ya ayyuhal ladhina amanu la tuhillu sha'aira Allah olúwanúmọ̀pọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ṣe rúfin Ọlọ́run àtàwọn àmì ẹ̀sìn Ọlọ́run ẹ má fẹ́ rárẹ̀ qala ba'dul ulama wọ́n lápá kan náà ọ̀rọ̀ yìí munaskal hajj òun náà ni ẹran táwọn alálàájì máa pa wàkọ́lá akharun wọ́n láwọn ẹlòmínú ní ní tafsiri sọ pé as-safa wal marwa pé safa àti marwa ni wal hadi àti ẹran ọrẹ wal budni min sha'airillah àti àwọn ràkúnmí ẹran wata ń gún tọ́jẹ́ àmì ẹ̀sìn ọlọ́run wàkílá wọ́n láwọn kan sọ pé sha'airullahi muharimuhu òfin ọlọ́run ọba yẹn àwọn tọ́lọ̀ wọ́n ló túnmọ̀ sí pé látọ̀ ìlú ma Allah ẹ má ṣe lẹ́tọ̀ọ́ gbogbo tẹ́tìmọ̀ pọ́lọ̀wọ̀n léwọ̀ bí a ń gbowó èlé èwọ̀ ni bí a mutí èwọ̀ ni a ń ni a ń zina ni ni gbogbo àwọn katọ́lọ̀ wàlá àdàkọ́lẹ̀ tààlà torí èlé ìlọ́lọ́n fi sọ pé wàlá ṣàrọ̀ haram àtàwọn oṣùn àbèèwọ̀ àwọn oṣùn àbèèwọ̀ yàní wọ́n ló túnmọ̀ sí pé bí záàlì kàlárí léyìn tààrímùhú wàlẹ̀ ìtìrọ́fù bí tààdímìhì ọlọ́run ṣe léèwọ̀ àwọn kankan nínú àwọn oṣùn yìí bẹ́ẹ̀ lọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run fẹ́ ká já kò mí gbogbo ń tọ́kọ̀ fún wa pé ká má ṣe nínú àwọn oṣù yìí minal ibtida ibil qital nípa pé kọ́ jẹ́pà alákọ̀ọ́kọ́ nawọ́ ọjà sí ìyẹn nínú àwọn oṣù yìí ọlọ́nkọ̀ wọ́tàkìdí al sí sọ pé yas'alunaka anil sharil haram wọ́n bọ̀ abẹ́rẹ̀ lọ́wọ́ wa nábì nípa oṣù abẹ́wọ̀ kíta lù fi jíjagúnnú rẹ̀ sọ́tọ̀ kíta lù fi kẹbí sọ fún wọn pé ìjagúnnú àwọn oṣù abẹ́wọ̀ a ìkan ńlá tó tóbi tọ́lọ́run fẹ́ ni waqala ta'ala wàl'arọ́dọ́ minha arba'atu hurum olúwa ní inna indata shuhur dájúdájú òǹkà oṣù inda Allah lọ́dọ̀ lọ́un ithna ashara shahra méjìlá ni lóṣù jẹ́ lọ́dọ̀ lọ́un fi kitabillah nínú tírà lọ́un yawma khalaqa samawati wal ard láti jọ́tọ́lọ́n ti dá tó ti dá ilẹ̀ méjìlá lóṣù ohun tó bí ọ̀rọ̀ yìí ni pé oṣù mẹ́wàá láwọn lárúbá máa ká àwọn ìka méjìlá kó tó di pé islam ní minha ọlọ́run ní bẹ́nu àwọn oṣù yìí arba'atu hurum àwọn mẹ́rin kan bẹ́m̀bẹ̀ tọ́jú oṣù abẹ́wọ̀ dhalika dinul tó dúró déédéé ta fẹ́ ẹ gbọ́dọ̀ ṣàbòsí ẹ̀mí ara yín nínú àwọn oṣù yìí bí tí ò kọ́ ma ẹ má ṣe àbòsí nínú àwọn oṣù yìí bí tí ò kọ́ ma wà ní abibakirat wọ́n lọ́wọ́ látọ́dọ̀ abibakira anna rasulallah tọ́ imi ni a dúró a ma bẹ olúwa kọ́sọ́ atayọ ọ̀la èyí tá ma tẹ̀síwájú lórí àlàyé nípa àwọn ohun tó lúwa ṣe léèwọ̀ àwọn ọ̀nà tí ọmọ èèyàn mọ́ fi jẹ́ olóríire ọ̀nà méjì náà ní kò sẹ́kẹta kó mọ àwọn tó lúwa ṣe lẹ́tọ̀ kó má ṣe kó sì mọ àwọn tó lúwa ṣe léèwọ̀ kó ṣe kíní kó jìnà sí ó ti tán téèyàn fi dolóríire inú nǹkan tó rọrùn jù ní láti dolóríire lọ́dọ̀ Ọlọ́run ẹ̀rí pé tọ́wá pé ọ̀nà yẹn pọ̀ ojúmọ́ ọ̀nà yẹn pọ̀ ìyẹn lè pé ká tó kó ogbó nǹkan yìí tán méjì náà ló lówá sí eléyìí ẹ̀tọ́ ni a máa ṣe kí a máa ṣe àwọn eléyìí ewọ ni a máa débẹ̀ kí a jìnà sí ọ̀tán kò rẹ̀ ní ọ sàwálẹ́sà torí pé ìwọ lọ sọ wípé a lè dá nǹkan kan fẹ́ wà láyẹ̀ṣá a lè dá nǹkan kan fẹ́ ilá àyàfí tí ọlọ́run bá bá fẹ́ pẹ̀lú yín ọlọ́run dákun àbíọ́ afẹ́kọ́ fẹ́ dáadáa pẹ̀lú wa síwálẹ́ni tí ó lè máa ṣe mímá síwálẹ́ni tí ó lè máa rìn lórí òfin ọlọ́run síwálẹ́ni tí ó lè máa sá fún àwọn tó ṣe léwọ̀ kọ́bà lè jẹ́ pé látàrí láti mọ gbádùn ìwọ ọlọ́run dáadáa tí ń bẹ́ẹ̀ mìtẹ́ láti ọlọ́run bá ní ẹ̀kọ́ dalkẹ́ àmàkẹ́yàn tó jàǹfààní rẹ̀ láyé ń bí àwọn tí wọ́n máa ń sàdúrà tọ́lọ́ máa ń gbàdúrà wọn kìí ṣe bẹ́yàn sí kí ó tọ́pọ̀ tó wallahi alazim bẹ́yàn bá ṣe jẹ́ nire tó làdọ́yàn máa ń gbà bẹ́yàn bá ṣe jẹ́ nire tó bẹ́ẹ̀ làdọ́yàn sí máa ń gbà ọlọ́run bá kì í pọ́n àwọn tó bá jẹ́ ní ibi lé o tó bá pọ́n wọn lé ó ṣèṣì ni ṣùgbọ́n àwọn tó promise pé wọ́n máa pọ́n lé òun náà làwọn tó bá jẹ́ nire gbogbo bọ́lọ́run bá bá ṣe fún wọn ní nǹkan tó bó ṣe pọ́pọ̀ tó láyé ìdùnnú mọ́ bẹ́ẹ̀ bó ti wò ó kéré tó ìdùnnú wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti jẹ́ ń tọ́kàn ìdá òfin ọlọ́run ó lè sìn ẹlẹ́ni tí nǹkan rẹ̀ pọ̀ bẹ̀yọ́ àkíbànújẹ́ bọnú rẹ̀ ẹ kàn rí pé nǹkan pọ̀ ni yóò mọ̀ gbáyé bí ẹni tí ò sí lọ́wọ́ rẹ̀ náà tí kọ́ lọ́kọ̀ ńlá kọ́ tí kọ́ gbáyé sì ṣe rí kọ́ ẹ̀mí rẹ̀ ọmọ gbóná ọlọ́run abẹ́ ò ṣàánú wa pẹ̀lú àwọn tó ṣàánú sí wá lẹ́ni ẹ̀sà láìní ẹ̀sà ti dáadáa lọ́dọ̀ rẹ̀ ọlọ́run lẹ̀sí ojú ọ̀nà rẹ̀ nírọ̀rùn fún wa láti lè máa rìn bó ti kó sòrò rìn tó وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما السلام عليكم ورحمة الله وبركاته